náà So, tó mú wípé a lè rí hadith tó ṣe pé àwọn rìjáàlù tó wà ní ìsinadẹ gbogbo wọn jẹ fẹkà àmọ́ tí ò ní wá sọ̀rọ̀ torí pé reason tí òbí ní wá sọ̀rọ̀ ní ìsàkó nẹẹsì náà tó torí ẹ ní àwọn wọn jẹ àwọn àkẹ́kọ̀ọ́ làwọn ní hadith òfin ṣe tàbí ibi tó bá rí hadith kan tí ọ̀kan bẹ̀rẹ̀ náà ní hadith sọ pé hadith adal hadith ìjánu òfẹ́fà kìí jẹ́ nǹkan kan náà rí pé adal hadith sahih sọ ìjánu òfẹ́fà tó olùjẹ́ sahih olùjẹ́ sahih ẹ́n di ó lẹ́sìn tápà tí kan sọ̀rọ̀ ẹ̀ ń sọ fún ọ ní pẹ́tọ̀ òun mọ àwọn ìjánu rẹ̀ náà ló wà applicable sí wọn pé rìjálù rìjálù sahih ìjálù ìjálù sọ yóò sọ pé ó jẹ́ sọ̀hí torí pé kọ́dà tán bá jọ jẹ́rìí ìjálù sọ nǹkan ìkìtọ́ lè wà láàrin wọn ẹ nísìnyí báyìí máa sọ nísìnyí pé mo má dé sínú mọ́tà máa máa lè ránṣẹ́ ọ̀la pé àwọn pé àní yáyà fún yáyà lẹ́yìn sí ó ní àdásá rẹ̀ máa lè tọ̀ máàlìkì wá ní pé bàlábà ní anna rasulullah sallallahu alaihi wasallam tọ̀ yáyà fún yáyà lẹ́yìn sí sẹ́kọ̀ọ́ ní lọ́dọ̀ máàlìkì máàlìkì náà sẹ́kọ̀ọ́ ní àbí àwọn wọ́n lè sọ wípé bàlágbà ní aláwọ̀ tó tó mà ó kó mi lé sípàdà yìí sọ fún ìsìláàdì náà tọ́bá gbẹ́rẹ́ náà sọ pé ìjà ló sẹ̀kọ́ ọdún mọ́lẹ́kì náà sẹ̀kọ́ ni ẹ̀yà fún ẹ̀yà dẹ́nu náà sẹ̀kọ́ àmọ́ ó kà túnmọ̀ pé àá ah, láàrin mọ́lẹ́kì sáàdìmọ́ bí farafara ni ẹ̀yìn tó gbé sáré tàbí ẹni máa lè ẹ̀hẹ́n tó kò ní jẹ́ sọ̀rọ̀ so sábàbù tó ògbé kó sọ̀rọ̀ yìí ni pé ìsàkọ́tọ́ ní ìsìláàdì then sábàbù ẹlẹ́ẹ̀kejì tó sábàbù àwọn sábàbù náà ìsìnà nìkan àmàpẹ ó ti ló kọ sáàpà àwọn àhádìsì rẹ mu'allaq munqati mursal mu'dal ìyẹn ló ṣe pẹ̀lú sákọ̀tò ìsìnà tó ẹlẹ́ẹ̀kejì ò ní pàánù tó rọrùn tó káwá ti pé àbùkù kan bẹ táwa fi kan ọ̀kan náà àwọn tó wá gbà àdìsì wa tó tún mí ìwé náà náà wà ẹ̀yìn tí ò sí ìkìtọ́ mi kankan lágbájáwá lágbájá lágbájáwá lágbájá àmọ́ òun ti bẹ́ àdíṣù tó má sàfé torí pé lóòótọ́ wọ́n mọ́ra wọn lóòótọ́ ṣùgbọ́n bá fún bẹ nípa ẹnìkan àbíyàn méjì àbíyàn bẹ́ẹ̀ lọ́nà àwọn tó wà lẹ́nu sálẹ̀ tòun pé sábàbù tí òun fi jẹ́ dọ̀ẹ́fù òun wípé páànù kan wá bóyá tó lè ẹni yìí ní gbòòrò òun dédé àbẹ́ni àbí ká sọ wípé ó jẹ́ mọ́tòrò àbújá nǹkan so méjèèjì ni the main two reasons ẹ tọ méjì ṣe wáyé ẹ̀yẹ́ kí n bí one question kékeré mo ní kò lè ká ní fi lè áńsà báyìí tí a bá rí ìsìnà àbí kárí hadith kan tó ní ìsìnà tá a wá ní ẹni tó wà ń bẹ̀rù mọ̀dálẹ́sì sábàbù wo ni afẹ́fẹ́fẹ́ hadith ẹ̀ ń dọ̀ ìfún méjèèjì èyí pé nínú hadith yíò nínú fúnádì yíò ẹni yìí lágbọ́já ó máa ń ṣe tẹ̀lís mo wá ní torí tẹ̀lís yẹn ni mo fi ṣe rọ́dù hadith tọ̀ pánú tó rọ́wí tọ̀ ṣùgbọ́n jẹ́ pánú tó rọ́wí yẹn tàbí pánú lápẹ́ ṣé ó tiẹ̀ nìyí kò pé ṣàgbéyẹ̀wò ìdókòlá ìfẹ́lẹ̀ nǹkan méjì lára àwọn ẹgbẹ̀rún yẹn rọ́wí mẹ́lẹ̀ àbí mẹ́lẹ̀ nǹkan méjì lára àwọn ẹgbẹ̀rún rọ́wí tí ó fi gbó dáadáa láti ẹgbẹ́ kọ́ àdáálà àdígẹ́nu àti dọ́ àbí àdáálà ní pé á ẹni tó lẹ́sìn tó bẹ̀rù ọlọ́run ọba orí kò ní parọ́ ọ̀dọ́ tó ní pé ẹni tó lè hàn ìwọ lákàtẹ̀ lè tẹ̀sí. Ani, òkè àní ó ní problem bí àdálà rẹ̀ tọ̀tọ̀ bá ní problem bí àdálà ẹ̀ ìtumọ̀ ẹ̀rọ ni wípé kí ló dé tẹ̀ sọ pé tó bá sọ pé ó sọ pé àdásà ni nígbà àwọn ah, àbí tẹ̀ wá sọ̀rọ̀ ẹni ó jẹ́ mọ̀dẹ́lẹ́ pé tó bá tẹ̀ láti gbèsè nígbà ìmọ̀ ìṣẹ̀lẹ̀ kò dákọ̀ ẹni tó gbà kò sì bẹ́ẹ̀ nìyí kò sì dákọ̀ rẹ̀ tẹ̀ bá ládàá làbá ni ṣé àdásà ni gbàdàá làbá padà wá ni àdáàlà nìkan tó lábájá lẹ́sùn ó bẹ̀rù ọlọ́run ọba ọdún déédéé lẹ́lọ pé pàmù tẹ́sí mu wọ̀nyẹ́ mo tó bá fi tẹ̀sí òbí tàbí tí mo bá fi àdá tàbí ní àdáàlà rẹ padà. ṣé wọn sáà ní wí? Hmm? ha ó lè tí mo máa sọ àdéhùn lágbájá kí n tí ò jẹ́ kí gbà òun tó bẹ́ sẹ́yìn òṣèlú. ah kò lè kan tó bá àkàyè mọ̀ gbé síra wọn lọ láti ṣe ìjọba rẹ̀ ṣe àti mo ti ní kò lẹ́hà àkàyè kò sọ pé bóyá kò lẹ́sí àbí ìtumọ̀ ẹgbẹ́ òkè àdálà rẹ̀ wà intact ṣùgbọ́n kò lẹ́hà kan tọ́ bọ̀ tí bá sọ pẹ́tọ̀ àdéjì tí mo bá rí péyàn ti tẹ̀lé ìfúnkúmọ̀ dálé sílé mo sọ rọ́dù àdéjì èwo ló bọ́ sí nínú dọ́kítù àti àdálà ẹ̀mọ́ àdálà tọ́ tọ́ bá rí péyàn bá ń ṣe fárùn sí àdálà èèyàn sẹ́wọ̀n tó mọ́lẹ̀ ẹsẹ̀ táàmù síbi ẹ̀sìn rẹ̀ nù tọ̀tọ̀ bá ti táàmù síbi ẹ̀sìn rẹ̀ kí ló wá dé tó ti pẹ́ wá ní àmọ́ òun tó bá wá dá pọ̀ ẹni tó gbà wá lọ́dọ̀ rẹ̀ ẹ gbà rẹ̀ ti padà náà ṣe understand ọ̀sọ́ wọ́n ní káwọn pé o ìgbàdí ṣe táwọn afọ ah, ẹgbẹ́ àtọ́ bá padà wá pé wá gbà wọ́n láìpẹ́ ilé mi ò parọ́ àgbà fún mi. ẹ so tẹ̀lé ṣeé ṣe fáánù sí àdáàlà ó ní lẹ́bù tí ó dé tí ó fi jẹ́ fáánù sí àdáàlà lọ́gbẹ́ tẹ̀lé tó tẹ̀ka pín. Hmm? tó bá ṣe wípé. because àwọn ènìyàn àwọn àfáà ńlá ńlá ńlá ti tẹ̀lé tí èdè pípa sọ pé wọ́n fẹ́ ìgbà tẹ̀lé ètò tí a lè fi àfẹ́kì àdáláyà lẹ́nu tó mọ̀ ọ́mà tó mọ̀ pé hadith yìí hadith tí ò lẹ́sẹ̀ lẹ́ bóyá mọ̀ ọ̀dọ́ rẹ̀ àbó nǹkan ara ẹ̀ ló rọ ọwa wá mọ̀ ọ́mà kẹ́ ẹ kì bóyá ọkọ̀ báyìí wọ́n ń pè olùkú ní so that ó mọ̀ pé rọ́ ni ẹgbẹ́ tó ti ní intention pé òun fúnra rẹ̀ fẹ́ gba nǹkan tó jẹ́ rọ́wá lọ́dọ̀ ànẹ́bí ó sì fẹ́ kí ẹ̀hẹ́n irú tẹ̀lẹ́sì lẹ́bù yẹn òun àfẹ́kì àdálà dàbí ó ti pọ̀ dé lẹ́bù kó hàn sí wa intention fẹ́ nìyí fẹ́ dá nǹkan rú káwọn èèyàn fi lè gbà kan tí ó wà sọ̀hí tàbí lè gbà ń sọ̀hí. Hmm? wọ́n sọ pé anáwó tẹ̀lifísì náà pọ̀ tẹ̀lifísì ìsìnàdì ni tẹ̀lifísì ṣùyọ́ kò lọ. tẹ̀lifísì ìsìnàdì òun ni wípé nínú ìsìnàdì àdé ẹnì kan bẹ bẹ bí òtún àtàkà ní ìsìnkú ń sọ ọ̀rọ̀ náà kọlu tẹ̀lifísì náà bùkátà sáà lọ lórí kan náà ìgbà tábàrà máa fi ṣe tààrí rò nípa àgbàdà lè tẹ̀lé ìgbà nígbà tó ń tẹ̀lé Inya. pẹ̀lú ni pé èèyàn mo fẹ́ fi tẹ̀sán kó pé báyà àwọn àfáà méjì bára wọn mo fẹ́ ṣe ẹ̀sánpò bí o Sufyan Thawri rahimahullah àti máa ń rọrùn سفيان الثوري أخي معمر بن راشد عفا يقول سفيان الثوري يقول سفيان الثوري سفيان الثوري هذا يقول مالك الدين الثوري هذا إذا فأعطوني حديث مكة سنة ẹ̀yà mo fẹ́ fún yín ẹgbẹ́ báyìí ẹja mú tàbá mú àwọn ẹ̀yà mo fẹ́ mú báyìí pé máta mọ̀dínà ẹ̀ máta mọ̀dínà kúfà bàtọ̀rọ̀ mẹ́tọ̀rọ̀ yẹ́mẹ̀lì kòrọ̀tàn mo fẹ́ mú ẹ̀bà ń dákọ̀ àfà láńlá kan tó jẹ́ oníhàdí tí ò ní jẹ́ sàábé ẹ̀rọ ìjà bẹ́ẹ̀ ló sàábé náà àtẹ̀wọ́ bẹ́ẹ̀ ló sàábé ìbẹ̀rù náà ló ní ìpínlẹ̀ rẹ̀ káfí mọ̀ bóyá à ń bóyá mọ àwọn sálàbù wa ọ̀yà ẹ̀já bẹ́ẹ̀ fi ń lá àwọn sàhábà tí wọ́n mọ̀ wọn pé ah sàábé lé yóò sàábé mọ́kàn. Hmm? táwọn tó ti jẹ́ àwọn kọ́ńtìgbà ní sinna mọ́ta ẹ̀kọ́ wọn ń la ìlú ọ̀yà ẹnìkan. Abdullahi bin Abdullahi bin Zubair bin Awwa Maka Maka Maka Well ó lọ díẹ̀ ó lọ díẹ̀ torí sẹ́pátà ló ń lo ìgbà kan bẹ́ẹ̀ tó ń ṣe kó o ẹ̀yà sàbí mọ́kà ní abúlábùnà abbas náà Abdullah abúlábùnà abbas òun lẹ́sìn fún àwọn ọmọ kéwẹ̀ ẹ̀ ọgbẹ́ mọ́kà ọgbẹ́ basọ̀ ẹ̀ kọ́lọ̀ tó ń lọ hmm, tó ní sọ́ọ̀rì tó òun lọ fún mọ́kà kálábùlábùnà abbas ọjọ́ ìwà wà lọ́wọ́ tọ́kọ́yà mọ́jú náà abúlábùnà ọmọ ẹ̀ mọ̀dínà pọ̀ dáadáa ọ̀yá abúlábùnà ọmọ mọ̀dínà mi àbọ̀ òwúrọ̀ ọ̀bẹ̀ bàánú mọ̀dínà mi hmm? Anas bin Malik ah, yóò lè Anas bin Malik sáfà nábì lójú ayé rẹ̀ mọ̀dínà ní lóòótọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ ọmọ kí o Anas bọ́tọ̀ ní àwọn tó gbogbo màdínà tó padà mú kú bá sùn tó nígbà tó ń wà láyé ọ̀pọ̀ ọ̀pọ̀ sí ọ̀pọ̀lẹ́ àlẹ́ màdínà ló àmọ́ láàrin bá sọ̀rọ̀ ní ọ̀sọ́mọ́ ìjẹ́ náà ju aya màdínà ẹ dákọ̀ màdínà dáadáa bí wọ́n sọ abẹ́ ẹ̀ débi àwọn ìtẹ̀lẹ́ dákọ̀ rárá sọ ẹ̀ka àbúrò àkàtúndé ìlú bíi ọ̀kẹ́ àwọn ọmọ ẹ̀bẹ̀ ọmọ tó kà sọ̀rọ̀ ẹ̀dá kan mọ̀ tí ó mọ̀rọ̀ kan tí kìí ṣe sáré sàtàrà sáyẹn nìkanlẹ̀ ó bá díẹ̀ sáyẹn nìkanlẹ̀ ó bá díẹ̀ ó bá díẹ̀ náà àwọn tẹ́lẹ̀ máa dákọ̀ ṣe tẹ́ máa ti dákọ̀ àwọn bá kọ̀ ọ̀dọ̀ àánú tàdákọ̀ ọmọ àwọn tàbí tó bá bá wọn yẹn àwọn tó súnmọ́ sábà lọ́tọ̀ àwọn sọ̀rọ̀ àgbà nígbà tí ó lọ́ọ̀tí wọn àwọn tàbí tó bá wọn làwọn tá à ń pè ní mùsọ̀tìrọ̀mù àwọn tó pé àwọn gánfẹ̀ kan ti wà lásìkò jàìlíyà ẹ ẹgbẹ́ àwọn sọ̀hábà làwọn kọ́dà wọn jọ àwọn sọ̀hábà mi lọ ṣùgbọ́n tí ò jẹ́ kájẹ́ sọ̀hábà ni pé mùrá náà bí ló gba ayé rẹ̀ ìlú mi wọ́n wá ara ìlú mọ́ ti wà láyé wọ́n ti jẹ́ mùsùlùmí ìwọ̀n mi àbí wọ́n ti jẹ́ mùsùlùmí ńlá yẹn lẹ́gbàá tá àbí kùtà ni wọ́n jẹ́ mùsùlùmí àmọ́ wọ́n ti wà láyé so a kà sí tàbí torú àwọn wọ̀nyẹn náà máa ń gbà ní ìjọba àwọn ọ̀gbẹ́sàn Umar Abubakar ẹ máa gbọ́ Qais bin Abi Hazim òun ní sinú àwọn aláṣọ tó báṣà lè jáde náà ẹ gbogbo wọn náà ló gbà ní ìjọba rẹ àwọn kan ní àpẹẹrẹ kan bá ní ìjọba Abubakar ìfá tẹ bá wà ní ìfàwọn bá kiri tí táàrí gbà rọ rẹ àti Qais bin Abi Hazim Qais bin Abi Hazim bin Abi Hazim irúbirú àwọn amúrúgbónú maimun al-audi òun gbà ìsọ ọdọ ọmọ òun náà kọlọ́ọ̀nù ṣọ́tún sọ ẹ rí um, ẹ rí mọ̀tòrò mọ̀lá àṣìdá ẹ rí nínú àwọn tó wà ní kàṣíkú yẹn ló ń kàwọ́ ẹ̀rí abu usman al-nahdi hmm, abdulhamid bin bali sáwọn yẹn mọ̀kànlọ́ mú làwọn tẹ́rì tó bá gba pé àtìkú mọ́ tí o bá dá wọn fàábí lẹ́kùnrin tó tún bá àdìsí ọlọ́ rẹ̀ kí alásùwọ̀n máa lè fẹ́ àdìsí ọlọ́ rẹ̀ bákan. tọ́ tabako mẹ́rin ẹja bọ́ sí àti kúfà ẹ̀dá kọ̀ eh Abdullah bin Mas'ud je wo ibu Kufah nah Abdullah bin Mas'ud Kufah kalau kawan Kufah Ali bin Abi Thalib radhiyallahu anhu Kufah satu ni ni Kufah ni Kufah ní kúfà tó òzeifa náà wà ní kúfà àti pọ́ǹtì abúmúsálá ṣàrí náà wà ní kúfà àti pọ́ǹtì ọdún wọn bá sọ. Hmm? so ọya ẹja sọ bákọ̀ọ̀ bákọ̀ọ̀ tó ga sọ bákọ̀ọ̀ náà eh, oh, eh, wọ́n tàá fún Màdínà ní lọ́yà rẹ̀ ok Basra Anas bin Malik ayata tó ní ní Basra náà tàbí ẹ̀kẹ́ àmúnúfà aṣáàrí náà Basra Nu'man bin Bashir gbọ́lọ́wọ́

mùláàrẹ̀ na ati abdullahi jẹ́zẹ̀ jẹ́zẹ̀ jẹ́zẹ̀ jẹ́zẹ̀ ibi Jeze. but jẹ́zẹ̀ eh, abdullahi jẹ́zẹ̀ tọ́ tọ́ ọ̀yá àwọn sàábẹ́ wa wà ní sáà eh. eh, Abu Ubaida Abu Ubaida al-Amir bin Jarrah <coughs> naam Abu Ubaida but Abu Ubaida ti ti kú pẹ̀tọ́ lè rí tọ́yá lẹ́yìn Abu Ubaida tátó ní Mu'adh bin Jabal hmm? Mu'adh wà ní Yemen ó sì tún wà ní Sham ẹ́ dẹ̀ ń Abu Darda هويمر ونوع هشام سلمان الفارسي هشام بلال بن رباح ونوع هشام ثوبان مولى رسول الله ونوع هشام طب معاوية بن أبي سفيان ونوع هشام طب yemen so márùn-ún jẹun wọn ni yemen tọ́ bá ṣe wá dákọ̀ wọn yìí àwọn ọmọ kéwà àwọn ọmọ yìí nínú àwọn tọ́jà wọn tàbí ibi tá a ti lọ ni pé sofiana sauri àfáàlú wo ni ìdáhùn sọ wípé kọ́kúlà kọjá kẹ mọ́mọ́ ìlú tí ọ̀dẹ̀ gẹ̀ẹ́sì ẹ̀yìn pé nàìjíríà náà maka maka ìyá ń sọ yìí afa kúnfà kúnfà alkúnfì tẹ̀sí àná sọ ìbọn sàáyé bọ́ọ̀lù mọ̀sọ́rọ̀ alkúnfì afa kúnfà tọ́wọ̀ hamdan máa ń pè tó tẹ̀sí àná Sufyan ibn Uyayna afa àlúwò náà sábà ní sọ̀rọ̀ yàrá tí ó jà ń pẹ́ ara kì í à ń pẹ́ ara kì í sí kó fà tó bá pọ̀ lásìkò tí wọ́n. èsì bá ń gbọ́n yẹn náà àbá mọ́kà ni àti kúfà bọ̀ mọ́kà ni sọ̀tà gbọ́n yẹn náà àlùmọ̀kì. tọ́ so ibi tàbá ti lọ ni pé à ń sọ wípé ọ̀rọ̀ tẹ̀lísì là ń sọ wípé tàbá ní tẹ̀lísì bá jẹ́ fáánú ìrọ̀ wí kí ló ta sọ pé tẹ̀yìn bá ti tẹ̀sílẹ̀ òbí tàdí ẹ́ á tún gbà bí ìpì rẹ̀ sọ̀tí àdálà rẹ̀ padà wá ní tàbá ní fáánú fi làdálà ẹ́ àdílé pé ní fáánú fi dọ́pù mo wá fẹ́ gbígbẹ̀ example pé àwọn sọ̀tí fẹ́ràn sọ́rọ̀ àti máa mọ́ ọmọ rọ́ṣìdì sòfíànù jẹ́ àáfà kúfà máa gbé ìbájá àáfà kúfà kẹrí wá kúfà nìkan náà lójú oúnjẹ o wọ́n ṣeré ńlá káàkiri ṣùgbọ́n tó bá ṣeré ńlá tán tó bá padà sínú wọn ibi táwọn ọmọ kí wọn ti gbà mọ́ wọn ẹ̀ là ń pè wọ́n lápá abẹ̀ bí táwọn pé bọ̀ àwọn bàbá fàdé ta tó ṣe wọ́n bí táwọn ọmọ kí wọn ti gbà mọ́ rẹ̀ ẹ padà pé tó so àfa kúfà ni Sufyan al-Thawri mama bono Rashid nípínlẹ̀ al-Azdi àfa Basra ṣùgbọ́n mú kù sí Yemen hmm? òun la sọ wípé àfa Basra nígbà tó dé Yemen tó wá mà lọ wọn fún yàwó wọn bá dè mọ́lẹ̀ lórí dára Yemen dàpọ̀ àwọn Yemen ṣùgbọ́n. Ma'mar ibn Rashid òun mìtì ìmáàmù Zuhri alìmáàmù Zuhri ìmáàmù Zuhri àfáàlú òní alìmáàmù Zuhri àgbọ̀dọ̀ wọn mọ̀ bí ìmáàmù Zuhri yọ náà Madina ẹ Madina àti ẹ Madina àti hmm, ó wà Madina ọ̀pàdà wa mú òun ti lọ́mọ kí ó Madina Madina ni Malik ti jọmọ kí ó Madina hmm? ni Ibn Abi Zayd jọmọ kí ó hmm? tọ but ó mú lẹ́yìn tó mọ̀ sáà náà jọmọ kí ó Madina bọ́ wá mú ó mú kí ọdún olórí ọwọ́ akọlá àwọn tó tó pọ̀ mẹ́rin ó mú lọ sí sáà nígbà tó ti dáhùn gbogbo àwọn ọmọ kí rẹ̀ ń bí o. محمد بن الوليد آه، الزبيدي بين آه، أقيل بن خالد بين آه، شعيب بن أبي حمزة بنت إسناد الأطع بن نافع عن شعيب بن أبي حمزة عن الزهري وشعيب بن أبي حمزة أمة الزهري من الشام إيه then uh, àwọn bíi irú Yunus ibn Yazid al-Ayli Uqayl ibn Khalid al-Ayli lọ́mọ kí bó ṣe lọ́mọ tó Madina lọ́mọ kí ó ń bẹ̀rẹ̀ tọ́ Ma'mar ibn Rashid òun wá jẹ́ ọmọ kẹwò Zuhuri but òun jẹ́ ara Yaman ẹgbọ́n mi mo ní nípìnlẹ̀ Masra ni So, but bí Sufyan Thawri ṣe tóbi tó

zuhri So tábà ń sọ pé yóò máa sọ tọ́wà ń ká àwọn ìrìnsẹ̀ wákà tábà malik ní madina amaka sùdánù sọ́rí ní kúfà amaka làwùzáì ní sham So malik àwùzáì àwọn ẹjọ́ ọmọ kẹ́ òzòrí bọ̀ sùdánù sọ́rí tóun la la ńláńlá kòjọ kọ́lá tó fẹ́ jù wọn lọ jẹ́ òun ò bá zuhri tọ́ òun wá láti calm down sí level ma'amar máa máa bí sọ́nà pẹ́ta abáfẹ́ abáfi zòrí ṣe àfáàgbà abáfi zòrí ṣe àfáàgbà ká ní ah, àgbà ọmọ kéwù rẹ̀ ní Yemen kàmù máa máa àgbà ọmọ kéwù rẹ̀ ní Madina kàmù Malik àgbà ọmọ kéwù rẹ̀ ní Sham kàmù Al-Awza'i tọ̀ ẹ̀rẹ́fì gbogbo òlú ló ti àwọn àfáà ńláńlá láwọn ọmọ kéwù rẹ̀ tọ̀ gbogbo àwọn tá ni wọ́n but òun ò ní opportunity àti méjì lòun ẹ̀gbọ́n mi so but kò sẹ́ni kẹfẹ́ ẹ̀ ti fẹ́ wà tó ní ní ìdàrí ìzòrí òun wá calm down ó wá gbà lọ́dọ̀ àwọn tí ó jẹ́ gbẹ́ ẹ̀dà máa tó kéré sí ó ń lo mahamad bọ́nù rọ́ṣì tó ń pẹ́ tó ń bá fẹ́ ka ìsinádù tẹ̀ ní ìsinádù tẹ̀ ó gùn by one person ju ìsinádù àwọn tó ń gan jù lọ́lọ́ torí rẹ̀ àwọn oníhàdíìsì wọn yìí láìkì rẹ̀ pé àwọn ní ìsinàlù tó jẹ́ nazil tá ó wálẹ̀ yá ẹni éjì pẹ̀lú gbogbo ẹ̀ ní orí káwọn tó máa mọ́dún ní màá wá ṣe tọ̀ sòfíànù sọ́ọ́rí tó bá ti wá fẹ́ ka ẹni hadíìsì tó ní lọ́dọ̀ zòrí tó máa máa ṣe tó bá fẹ́ ka fún àwọn èèyàn táwọn jẹ́ tó lábọ̀ ẹlù àwọn tó lábọ̀ ẹlù náà táwọn náà wá hadíìsì àwọn náà fẹ́ hadíìsì nazil náà so wọ́n gbà ní ìsinmi lọ́dọ̀ sáórí kí èsì ti zùrí but wọ́n tó gbà ní ìsinmi sáórí bá ní lọ́dọ̀ zùrí máàmàrù ni ó gbọ́dọ̀ rẹ̀ pé máàmàrù gbò káà náà kẹ́kọ̀ọ́ bá máàmàrù náà látọ̀ àdúgbò ti zùrí ẹ̀ sáórí lórí àdíjì zùrí ẹgbọ́n mi yé tọ́ but kò sí èèyàn fẹ́ pẹ̀lú àdíjì zùrí sùdánù sáórí àti imam tó bá ti wá fẹ́ ṣe yóò wá lokú níyà fún máàmàrù tí wọ́n máàmàrù káwọn ní hadith lè gbà nínú ẹ́ yóò pè máàmárù ní Abu Urwa yóò pè máàmárù lọ́dọ̀ kọ̀sádà àlàdíjẹ́lẹ̀ but máàmárù kéré sí àbíkàn sọ́njọ́ jẹ́gbẹ́ ó bá dákọ̀ lọ́dọ̀ pé kí o sùgbà sọ́nà pé dáfà náà máàmárù mamman road àfún mamman road bẹ́láyé na, tó yóò wà ló kú níyà torí ilé yẹn náà tóun náà ṣe kú níyà fún tó fi pé àwọn táwọn òfẹ́ kan mọ ẹni gíga tẹ̀dílìs náà wọn kọ̀ wọn náà àmọ́ kì í ti tẹ̀dílìs tó ń ṣe táàmù sí ẹ̀ kéèké bóyá títí ọwà sàhé ọwà sàhé àmọ́ àdéhùn jẹ́ ọwà náà zẹ̀ so yóò ló kú níyà fún so that àwọn tí òkú báyà ṣùgbọ́n àwọn sáwọ́lé ń sọ̀rọ̀ yìí ní abúkiri kan onímọ̀ fẹ́ dáwọn ọmọ ẹni nígbà tó bá padà gba àdísùn káàkiri náà gbé ah, ah, ọ̀tádà tí ẹni náà gbé lágbóòrò wa tọ̀ wọ́n làbí bá tán ìtumọ̀ ẹni pé òun ti wà ní ìsìnàbí tó ń gbé fún so lẹ́nu kadé wọ́n sábà máa fi tẹ̀lé sí sábàbù mẹ́rin wọn kì í lẹ̀ mọ́ àìdá dọ́pù àbí ìgbà tó bá padà àlà ló bá wà tẹ́kì ìdífà pé ẹ̀sìn tẹ̀sí òbí tàbí ìgbà gbogbo gbogbo padà àlà ló padà wà náà ẹ̀hẹ́ bọ̀ tó ké sábàbù yìí yóò lè ṣe dákàsọ ni pé ó ké torí pé téèyàn bá jẹ́ mọ̀dálẹ́ yóò ṣe ìhámu pé sákọ́tún nínú ìsinádìí wa because ẹni tí ń sọ yìí kò gbọ́ lọ́rọ̀ ẹ̀ nígbà míì that is tó bá jẹ́ tẹ̀dínísìn ìsinádìí ni ẹ̀ bọ̀tà ní ṣòṣù yóò òun ò ní sákọ́tún ìsìnàdì ìwé ìsí sáwọ́rí ṣe kò ní sákọ́tún ìsìnàdì tó torí rẹ̀ wọn ò ní ṣe sí ìkankan lọ́wọ́ ó bò lè bọ́ sọ́nà èyí èyàn lè ṣe tẹ̀lé ìdìbò yóò padà àfẹ́kẹ̀ àdáàlà rẹ̀ tó bá yẹ kó fà sí tẹ̀kan fi ń kópa àwọn èèyàn pamọ́ òun ni kó fi lè olówó kó fi lè promote hadith wa mọ̀dọ́ ètò ìràkàn mọ́ fi mọ̀ ẹ̀hẹ́ ìyẹn ó àfẹ́kẹ̀ àdáàlà ìmí ìbẹ̀ tó lè àfẹ́kẹ̀ sákọ́tún ìsìnàdì ìmí ìbẹ̀ tó lè sùn wà láàrin tọ́ so wàtàtà kúlè min àdéhìn sàbàbẹ́yìn àdúrà mọ̀tàdìlà tọ́ lábẹ́ ọ̀kọ̀ọ̀kan nínú àwọn reasons méjì tá a dápọ̀ yìí types àdìsì ló wà tó ló kọ̀ọ̀kan tá à ń pè kẹ́bà mi sọ lẹ́ẹ̀kan hmm? sàtàkàlàm anhàbí abdu'asa mustaqilla mufassala inshallah máa sọ̀rọ̀ ń pa rẹ̀ níbi máa tírìtẹ̀ pẹ̀lú báṣù kọ̀ọ̀kan tó dájú ní sísọ ní pọ̀síwẹ́wẹ́ mọ̀tẹ́dẹ̀ ببعض الضعيف الذي يعتبر هو الاسم العام لنوع المخصوص ما بقى pẹ̀lú ضعيف ego ńlá kò sáà ní general name fún gbogbo àdìsí àbánígbà ẹ̀kọ́ àkàkọ́ tó wọ́n láti ńlá ضعيف ni kọ́nà kó jẹ́ mọ̀dún ńlá ní ضعيف ni azáàmì kútọ̀ minimum nù so almabato awal abdu'ai ta'arifuhu lugatan ní èdè dídùn kọ̀wéṣ ọkọ̀ sí ti kọ̀wéṣ kọ̀wé nǹkan tó strong ضعيف nǹkan tó weak wọ́n dọ́ àfú tábàlù pé máa bá àfùtà ní pé ní weakness títí kalẹ̀ ṣèṣí yóò wọ́n máa nà rí ó lè wà physical ó lè wà tangible ó sì lè wà intangible tàbí ó lè gbé kàtà lè ṣe ìgbà ìgbé tà lè rí ó lè gbé báyìí sọ̀rọ̀ fún ọ̀ a lè conceptualize ẹ̀ ní sáà lè rí a lè wo conceive ẹ̀ ṣùgbọ́n kò sí gbámú kò ṣe é rí kò sí touch méjì tó máa sọ pé lágbájá lágbájá memory rẹ̀ weak sẹ́kì ni àbí máa nàlú ààrí ẹ́ tọ̀tí wọ́n bá sọ pé lágbájá weak body ó weak ní body ìyẹn ni ìsí tọ̀ tó mì pé tàà bá sọ pé hadisi bá jẹ́ dọ̀ìfù dèètì bá rí kí ni màá nàwí láti pè ní dọ̀ìfù because dáàfò tó sí ìlì so ló sọ oleh jemaah istri oleh jemaah lè wal àmọ́ pọ̀lùmọ̀rọ́dù huna ìhúná àbáfùl tapi tàbá pàpá ti bájẹ́ bá ìfún àbáfùl wilamin wí lámì gọ́ọ̀sì èdè nǹkan tó ṣe fi èdè nǹkan tó jọrí tàbá ń lò ní ó wí tàbá àwọn wí tàbá lè yàtọ̀ wá wí àwọn ìfẹ́ ìgbòmọ̀ láì ṣùgbọ́n tá aládé ìdì tó máa mì ní ọmọ tá a sọ lẹ́nu pípọ̀ níjọba pé nǹkan witness náà ní mana wọ́n ní lọ́pẹ́ lágbájá ẹsẹ̀ rẹ̀ ká tọ̀ ọkàlùkù tó fi báàfù ti gbàgbọ́ sórí dah rìn bẹ́ẹ̀ náà péjọ́ táàdì ìsìnà nǹkan tí ìsìnà bẹ̀rẹ̀ náà bá ti rọ́ òun náà kan àtúnṣe láti pọ̀sọ̀ tẹ̀lé àjọ ó wíìkì kò rí lọ dáadáa náà istilahan ní definition ọ̀dà wọn ní hadith ó wà máa làmúyẹ́júmá sí fatal host ó ní nǹkan tó pé nífẹ̀ẹ́ ìròyìn táàtì lọ pé hadith jẹ́ hasan tí ò bá ti kó jọ kò ní gbogbo ẹ̀ pé ẹ̀rẹ̀ ìpínlẹ̀ bá àdápọ̀ sọ̀hìn hmm? wọ́n ní pé tá a bá sọ pé nǹkan tí ò kóró ìtàn ní ìjọ ó lè mí ní asan asan dìbò sí ẹ̀wọ̀n ilé bóyá àdí èyí tá à ń pè ní àdídì nǹkan tí ò kó ìròyìn sọ ní ìjọ ó lè mí pa ah, ó lè mọ́kó sọ ní ìjọ kókó sí asan jọ bọ̀ tó bá pé ìtí ò kó sípa asan jọ tọ̀ adékọ́kọ́ yọ sọ ìfẹ́ gbẹ̀ná kí láti ní pé a sọ pé ìyàtọ̀ tó mẹ láàrin Hasan àti Sahih náà ni hepato duct hepato duct ẹni ẹni duct o àmọ́ duct yìí ò tó ti ti Sahih tọ̀ká tó wá láàtún wá láàrin ìsìnkẹ́ náà kọ́ òun náà tó wá kó gbogbo tí Hasan náà tó lè kó àtọ̀ olùwọ́sùn báyìí قال البيكوني المام البيكوني صاحب المام البيكونية قولي وكل ما, وكل ما عن رتبة الحسن قصر فهو الضعيف وهو أحسن الكفر gbogbo hadith pé kọ́sùrọ̀ àrùtùbátẹ̀lì fọ́ tó bá kẹ̀kẹ́ ti wálẹ̀ kú ní lẹ́wù hasan ẹ ọ̀nà ti define kìíní ya ó tó wà below hasan lọ ẹ ọwọ́ bọ̀ẹ́ ọ̀nà ìdọ̀ẹ́ wọ́n wà àtàmọ́n ẹ tótó example tó pọ̀ ní type lónìí ìbò ní táìmù mọ̀gbọ́n ń bẹ wá ní bẹ mọ́kàrù bẹ ẹ̀m tafawutu bí dọ̀ìbù náà fi jura wọn lọ wọ̀yẹ̀tàfáwàtò bá kòwó dáàtù hadith witness rẹ̀ yóò mọ̀ jura lọ bí hásábì ṣídá ti bá tó rọ̀ wá sí wọ́pẹ̀ pàtẹ́ bóyá fáwọn tó bá gbà wá gbígbá fún wọn bá ṣe lágbára sí àìbúwà fífúyẹ́sí kàmáyàtàwà fàtò sọ̀rẹ̀ lẹ́yìn tó ọdún náà tó mọ̀ jura wọn lọ fàmínú ìgbẹ́nu àdíṣò jẹ́ tọ́jú tápẹ̀ ní àbọ̀ì wàmínú àbọ̀ì fún jìtẹ̀ ẹni tó ṣe pé ní sòrí ń fọ́ tí ò lórí kìí ṣe kankan náà pẹ̀lú tẹ́sẹ̀ rẹ bá kan kìí ṣe kankan náà ní pẹ̀lú tí ò lórí rárá gbogbo ọ̀nà àbọ̀ì fún náà ni wọ́n tó wàmínú àlùwáyí wọ́n ní àlùwáyí ìtumọ̀ ní afáàkẹ́ nǹkan tó lẹ́dẹ́ ikú ṣẹ̀kan wó lulẹ̀ òun kún síríọ́sì ju ọ́nárì dọ̀ ayé lọ sábà ní ádá àdínkù wáhé tọ̀ sáájú níbi kan pàmò pàdé wàmí hó àlùmọ́ǹkà wọ̀ṣẹ́rù ànúwá ìní àlùmọ́ọ̀dọ̀ èyí tó burú jù nínú àwọn àgbà yìí mọ̀ọ́dọ̀ mọ̀ọ́dọ̀ Hmm? afẹ́sọ́pa ah, auhal asanid bí ẹ bá ti sọ́pa afọ́hul asanid nínú àtàkọ́ sọ̀hí tàbí sọ̀hí wà lókè tọ́wọ́ ìpé táwọn èyí tó wà lókè jù níbi afọ́hù tó tọ́bá ti sọ̀dọ̀ èfù náà òun wà ń sálẹ̀ èyí tó wà ń sálẹ̀ pápá ní auha asanid so bí ọba bá ti sí mọ́ rárá òun ni ẹndì bó ṣe ga jù sí òun ni ẹndọ̀ الأسانيد أوها الأسانيد وبناء على ما تقدم في الصحيح مثل إذا تعجز قص بصحيح ثم تعرف صحيح تلاقي وتعرف صحيح ده عبارة عن أصول الأسانيد تعرف بطل وهي أصول الأسانيد دي أو مكة أصول الأسانيد دي أو مدينة حين أبي أصول الأسانيد أبو هريرة بين الأصول أوها الأسانيد هنا تدعى بابا تلاقي الإسناد وأنا كنت أه يهجي نسيوان من ذكر أصول الأسانيد بأدب أصول الأسانيد بصحيح فقد ذكر العلماء في بحث الضعيف níbi tí wọ́n táwọn afábá tó sọ̀rọ̀ pa àdísìkò jẹ́ ọ̀rọ̀ ìfìnà wọ́n sọ ọmọ yóò sáà di áwòhà àtàrí àdísìkò náà tó tó wúlù rẹ̀ jù wọ̀kọ̀ zákàrà alhakimu nìsàbúrí alhakimu nìsàbúrí ó sọ níbi tíra rẹ̀ ma'rifatu ulum al-hadith jumlatan kabira min áwòhà àtàrí ó sọ examples tó pọ̀ láwọn àdísì tó wó lulẹ̀ pẹ́lọ́ta bí ní síbáàtì ìlàbà àti sàhábà ìpè anytime tó bá rí àdísì náà fi tì sí sàábé báyìí tó wá wá nírú sọ̀rí ìtù báyìí iná àwọn àtàdé tó wó lulẹ̀ jù ní àdísì náà fi ń tì sábà pẹ̀lú tó wó lulẹ̀ jù Abu Hurairah ni iná àwọn àdísì tó tú ìsinádù rẹ̀ wó lulẹ̀ jù ní àwọn àdísì náà fi ń tì sí Abdullahi bin Abbas ni bádìl jihad wal buldan àbí apá kan àwọn àyè kan àbáwọn ìlú pé nínú àwọn àsàní tó wó lè jù nínú àwọn àsàní tó wá láti Khorasan lélẹ̀ nínú àwọn àsàní tó wá láti Egypt òlélẹ̀ nínú àwọn àsàní tó wá láti gíníkà láti Basra òlélẹ̀ so wà á kúrò bá lọ́nà amtila ní kìtàbí hakim ọ̀bẹ̀rẹ̀ máa mẹ́ṣàn àwọn examples díẹ̀ nínú tíra hakim yẹn láti mẹ́fà tó lómi hadith àtàwọn mi so alákọ̀ọ́kọ́ أوها الأسانيد بالنسبة لأبي بكر الصديق رضي الله عنه tí ó wójú pẹ̀lú joseph abubakar radiyallahu anhu ó ní sábà tẹ́lẹ̀ sọ́dá kọ́tùbọ́nà musa àdàkíkí àǹfàrkọ́d àsábàkí àmúrọ̀tà tọ́yé àbíbà ní ẹ̀bá ti rí hmm? lẹ́yìn sọ ó sá òkúrọ́ tí àwọn òtún bá fún irọ́ wọn náà máa ń ṣe òkúrọ́ táwọn máa ń ṣe ìsìnàbù tí bá ń tà ni wọ́n máa ń lera wọn mọ́ ẹ̀bọ́n táwọn eléyìí nísìnyí àmọ́ àwọn eléyìí eléyìí nísìnyí òun nísìnyí ó fẹ̀kẹ́ gbéra rẹ̀ hàn tẹ́fà àgbà àtẹ́wọ̀ ni so bẹ́ẹ̀ bá ti rí ilé àwọn àṣà ìdíjọ́ ìlànà ìbátan àní àwọn àṣà àléèdì tí ó wá àsọ́hù bí nípa ti ilẹ̀ àbìbákìrì táà bá kọ̀ sídà pé à ń wo sàábí sàábí anásìmọ́gbà ní ọ̀dọ̀ àbúbákìrì wà kàfẹ́ pé tó jẹ́ táàbí ó gbà ọ̀dọ̀ àbúbákìrì bàbá tẹ́lẹ̀ pẹ́ ṣubú náà bí hazin mọ̀lákọ́lẹ̀kà án àbìbákìrì mí àsọ́hù then àwọn àṣà ní ìṣàmì nínú àwọn ìsìláàdì tó wó lulẹ̀ jù nínú ètò ìgbé ìsìláàdì sáàmù ni ó ní Muhammad múnà pé al-Maslum ẹgbọ́n Maslum bò ní pé ó parọ́ ìsìláàdì àti ìfọ́lá gan wọ́n kà má gbélé eléyìí fẹ́ bẹ́ẹ̀ sì jẹ́ tọ̀ ibi ajẹ́ ẹ̀ka so an Ubaydillah bùnà zah an Ali bùnà Yazid an al-Qasim an Abi Umama Abi Umama òun náà wà náà sàábì sáàmù òun ni Sudan ìbùnà Ashlan al-Bahili. Abu Umamat al-Bahili. Sudai bin Ashlan al-Bahili. So, kolbe Abu Sham, Sari Sham. So, inú àwọn ìsìnà torí báwọn tán bá ti fẹ́ parọ́, àwọn ti mọ sáré ní tí ó ń sáré kọ̀ọ̀kan ti wá, So, then àwọn àṣàní ibn Abbas. Nínú àwọn ìsìnà àdùsán fi ń tìsí ibn Abbas tó wó lulẹ̀ jù, òun ni Sudai Sahih Sudai Sahih Muhammad bin Marwan Anil Kalbi Al-Kalbi yang dari Muhammad bin Sa'id Al-Kalbi hmm? An Abi Salih Abi Salih ilé kìí sàbí Salih tàwọn tàà ti sọ tẹ́kwà dápa àwọn Salih tẹ́gbà tàà sọ ń pa àwọn Abi Salih tàà sọ ń pa àwọn sèkọ́t sáà láti Zakwan hmm? uh, uh, Zakwan làbó eh, sọ́ọ̀lì èyí tí ń gbà ní sọ́dọ̀ àbúrò rẹ̀ rẹ̀ sọ́ àìlú làbẹ̀ sọ́ọ̀lì àti àbúrò rẹ̀ ìyẹn àbí tó wà sọ̀hìn tiẹ̀ bọ̀ àbó sọ́ọ̀lì tí tẹ bá fi lé ríru kálíbí àti àbí sọ́ọ̀lì àdébìnà bá àbí sọ́ọ̀lì èyí wọ́n pè ní bàzáàmù bàzáàmù wọ́n máa ń pè ní maula umehani ọ̀làbó sọ́ọ̀lì àdébìnà bá tọ́ tẹ bá wá gbọ́ tẹ́rí alkalbi tá a dápọ̀ yìí òun òkúrọ́ lò kọ́dà òun tún wá tún ṣe bó ṣe jókùrọ́ sòfíànù sọ́rí tó ń já fa àgbà òun náà gbà nítorí ọ̀dọ̀ rẹ̀ bọ̀ tó ó kùnà fún sòfíànù sọ́rí ó ní kúlù mọ́ àdẹ́kùnkà adẹ̀sáwájú ọ̀rọ̀ ẹni àdìsí tó bá gbà lọ́dọ̀ tí mo dápa bó sọ́jọ́ ìlú ọ̀nà ni kalbi an àdìsọ́ so ẹlẹ́rí ìsinádù sùfíànù sọ́ọ́rí anil kalbi an àdìsọ́ ló ń fúnra rẹ̀ ti sọ fún sùfíànù sọ́ọ́rí pípọ̀ gbogbo àdìsí tó bá gbà tí ìsọ́gá ní àdìsọ́ lè rọrùn kí ló ti bẹ́ẹ̀ dìpe irú àdìsí wo ni ń rọ àdìsí ti ń rọ làwọn àdìsí fàdọ́yì fàdọ́yì tẹ́rí ìmọ̀ ẹgbọ̀dì ó bẹ̀rẹ̀ tẹ́ bá jẹ́ ìgbé tàbá ti wo àwọn bí àwọn àhádìsì tí ó mọ̀ sọ ń pa wípé ibn abbas nígbà tó ń gbé gba ó ní alif allah láàrín nǹkan muhammadu ọlọ́run ló fi kíníkà sí ní so ẹ̀gbọ́n but issue ni pé irú rẹ̀ ló gbọ́dọ̀ ó wọ́n ní sọ pé nìsín iṣẹ́ gbọ́dọ̀ wà káwọn èèyàn ṣe ara nǹkan tá a fi clear bídà kò láwùjọ wa ni pé ká mọ sọ́fíìsì ibi tí information táwọn bídà ń lò ká sọ fún wọn kí mọ àwọn tíra yẹn pé no already torí pé àwádìí ni àwọn àbáṣàlẹ̀ bí àwọn tíra yìí ti tí àtẹ̀ ń gbára lébọ̀ tó ti wà láàrin yín sọ̀rọ̀ ìgbọ́n mọ̀ pé ah, tíra yìí ti bi àṣọ́jú bóyá àwọn tàfàṣírò dọ́rẹ̀ bí nàbàṣọ́ orí nàbàṣọ́ pé ìtumọ̀ ayà inú yẹwà ọ̀ tí wọ́n máa fi tí àkàní tàfàṣírò nàbà onákùnrin tẹ̀lúwérò ìmìkbà ní tàfàṣírò ní àbá tẹ̀lúwérò ìmìkbà ní tàfàṣírò ní àbá ẹni tó ṣe alfẹ̀yẹrúzù àbájì àfáàgbà tó ṣàkọ mùsùlùmí ẹ kọ mùsùlùmí àfáàlá ńlá ní kéwì bọ̀ ẹ òun ló tí látọ́ ìpìlẹ̀ kìtàbí àzẹ́ àfọ́nà Qur'an àfọ́nà hadith na van àfá ló jẹ́ sílò àwọn Ibn Hajar ọ̀fún ọ̀rọ̀ àfá ló jẹ́ sí irú ok àfá ló jẹ́ sí Ibn Hajar ọmọ kéwú ló jẹ́ sí Ibn Qayyim hmm? àfá ló ṣùgbọ́n nípa àfá ni pé òun náà fà ló ń wá kó ló ń kó kíní ìjọ pé àwọn tàfàṣù tó lọ́dọ̀ Ibn Abbas tó bá kì í ṣe gbogbo àwọn àṣà ìdọ́dọ̀ Ibn Abbas tó wá sọ̀hẹ́ irú àwọn ìsinmi tó wà sọ ìdọ́dọ̀ ẹni ti kẹ́lbí ànábì sọ́ọ́lé àní ibn Abbas yìí tó òun wá ní òun pípé tó kàfẹ́ kó jẹ́ pé àwọn tàfírù tó lọ́dọ̀ ibn Abbas àti tó wà sọ́hí àti tó wà sọ́hí tó má sà ka ìsinmi àdú wọ́n mọ̀ ṣẹ́wọ́n òun bá kọ́ but àwọn èèyàn gbà táwọn ò mọ ìsinmi àdú wọ́n gbà ti rí i pé ah tàfírù ibn Abbas sọ ibẹ̀ ni wọ́n ti mú àwọn kìnìún yẹn wọ́n gbà ah, tàfírù ibn Abbas tàfírù ibn Abbas tàfírù ibn Abbas ló kẹ́lbí ló wà ní ìsinmi àdú ẹ́ àdàbẹ̀ sọ́ọ́lì àdẹ́dàmà tó bá ipá àwọn bá fẹ̀ kan ma ìsìnàjì lásán ẹ̀kan jùlẹ̀ ló pà ah, hmm? bọ̀tẹ́ lómi ìsìn dẹnu ọ̀sẹ̀ pé tó bá mọ̀ yóò pé máa ka ìsìnàjì ẹ̀ fọ́ hmm? tẹ́lí bá ti ń kàrẹ́ sí àpẹẹrẹ kó kàwé ẹ̀kọ́ ti mọ̀ pé kí ìṣòfẹ́ ẹ̀sọ́ tara rẹ̀ kò mà ọ̀sí ìròyìn pẹ̀lú ìzàbá ní lókò jọ but ó sẹ̀lẹ̀kẹ̀ mi tàfà tó sọ̀rọ̀ náà mọ́ ní àwọn tàfẹ́ tí ó wúlò tí ó sọ̀rọ̀ náà bá sọ pé tó gbà wá ọmọ àti pé ọmọ ìtàfẹ́ lò sásọ yìí òun náà òkúrọ́ ni níbi níbi àdéhìsì àti kìíní ṣùgbọ́n ó wá mọ̀ gan àbárí nìdàbí ó má tàn gbogbo àwọn ọ̀tà tó kọjá àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó tó bá kàbí tárẹ̀ òsíbẹ̀ sí nìkan hmm? ṣùgbọ́n aláṣẹ táwọn àwọn oníhàdíṣe náà gbókè gbogbo ọmọ kọ̀ọ̀kan ẹ jẹ́ ká tù wọ̀ bẹ́ẹ̀

Hmm? tọ́ yàtọ̀ fún pé kẹ́lbí wà nù ìsìnàdì rẹ̀ ìgbàmí ìgbà tún lè rí pé kẹ́lbí ò ní sí nù ìsìnàdì bọ̀tá bá bùsọ́lẹ̀ náà àbúsọ́lẹ̀ ṣe yàn òun burú tó kẹ́lbí kẹ́lbí ló kó bá ìsìnàdì yìí tọ́ sẹ́wà kẹ́lbí kó bá ìsìnàdì yìí òun tún àyè ti sọ fún òṣà àtọ́ ìgbé tọ́ kó ló máa dẹ́kúrúkà ànàbì sọ́ọ̀lẹ̀ àdínàbà sọ́wọ́ kẹ́lbí òun ti kó bá but àbúsọ́lẹ̀ lè wà nù ìsìnàdì kìí ṣe ah, abdullabun zakwan zakwan saman kàtọ́lẹ̀ kan tọ́ tàbí ní bàzán òun ló wà ní ìsìláàbù mi tí ó wà ní ibùdó àbá tí ó bá ti kálí bí ń bẹ̀ pọ́blẹ́mù tábù sọ́ọ́lẹ̀ kan ní òun ni wípé gẹ́gẹ́ bí máa mùsùlùmù ti sọ tí a kìí sọ pé làmúyẹ́símà ní ibùdó àbá ẹgbọ́ so ehe abúsọ́lì bàzáàbù yìí tẹ̀mí lamiyasma ẹ̀rìn nàbà so òun ò lè tó alkalbi bọ̀ kẹlbi mọ́ máa jẹ́ ogbẹ́ papọ̀ ní igbókè láwọn yẹn sáà ló sọ̀rí ipò àbúsọ́ lọ́dọ̀ nàbà sẹ́gbà sí kan ló sọ̀rí ipò yẹn òun náà ló fẹ́ kan rọ nǹkan tó fi tì sí ibn abbas lọ́dọ̀ àbúsọ́ lọ́dọ̀ nàbà olórọ̀ yẹn ṣùgbọ́n àbúsọ́ lè náà gba ọ̀nà aláwọ̀ ìwáyà lọ́dọ̀ nàbà sábà tí wọ́n pẹ́ kò bá ti fi kẹlbi ń bẹ́ ètò òfin rán òun ni pé no lamyesma ibn abbas òun irú àbúsọ́ọ̀lì tá à ń sọ rẹ̀ bọ́s tábàdàpọ̀ àbúsọ́ọ̀lì ní tọ́bákọ̀ rẹ̀ tọ́bákọ̀ olówó rẹ̀ sì tọ́bákọ̀ tàbí sàbẹ̀ ibn abbas ń sọ so pẹ̀lú tí ìmáàmù muslim rahimahullah ẹ̀ ń sọ ìmáàmù muslim ń tẹ́lá kan ẹ̀rọ ń sọ ẹ̀ muslim tọ́lọ́ tó máa ń tẹ́lá ní kúṣe ẹ̀rọ ń sọ ẹ̀ muslim táwọn ẹ̀rọ tó ní tẹ́lá tí máa muslim ṣe táwọn náà ọ̀kẹ́ ẹ̀rọ ń sọ ẹ̀ bùkọ́rí àwọn tẹ́lá ọ̀rọ̀ aláàdúgbò náà bẹ́ẹ̀ ìwọ la dọ́mà ó sì àkìrá àtàkàlùfà ìmá ó sì jùsọ̀ rọ́pìlì yàrá ó sì tàríkù kẹbí ààrẹ ìsọ̀gẹ́lẹ̀ tọ́ gbọ́dọ̀ ṣe yẹn náà mo sì náà yàtọ̀ sí yes kíra ìlànà ó ṣe al al-asma'u wal kuna kuna jẹ́ jámù kúníyà kí ni wọ́n sàfẹ́sílà rẹ̀ fún bóun ṣe ṣe hakim náà ní al-asma'u wal kuna adùláàdì wọn náà ní al-asma'u wal kuna kí ni wọ́n ń lo àwọn sílà al-asma'u wal kuna fún ó ní wípé ṣẹlábù àwọn ní lẹ́bù tàbí lábù sọ́lì nìkan ẹgbọ́ tẹgbọ́ fi yé tẹgbẹ́ àwọn náà sọ ọkọ̀ ìpínlẹ̀ mọ́jẹ̀ lẹ́mú tàbí nǹkan àwọn tán jábò sọ́ọ̀rì tó wà ní ìsinádì ní irú tọ́bákọ̀ yìí àbí gómìnà jẹ́ tọ́bákọ̀ yìí nìkan thirty five million muslim muslim ìtàwọn wá fẹ́ ṣe fún ọ ni pé ókè ó mọ̀ pábò sọ́ọ̀lì tó ń gbà ní sọ́dọ̀ àbúhù rẹ́rọ̀ àbúsọ́ọ̀lì lòun rékọ́ lòun àbúsọ́ọ̀lì tó ń gbà ní sọ́dọ̀ àbáṣe òun ní iṣu tó bá rí ní ìsinádì bóòlù ó ṣe mọ̀ ta ni so ẹ̀yẹ́ pé àbúsọ́lì ní ìsìn ó pọ́púlá pẹ̀lú kú ní rẹ̀ ó kọ́ rẹ̀ òrùn pé wọn ò mọ́ pẹ̀lú pẹ̀lú ìtàwọn wà ṣe fún wa ní pé nílùú tíra rẹ̀ wọ́n wà kò jọ wọn àbúsọ́lì báyìí tó ń jẹ́ bàzá tí ń gba àdíìsì wá lọ́dọ̀ lágbájá òun lè àbúsọ́lì eléyìí tó ń jẹ́ zakwan tó ń gbà dìtọ̀ ọ̀dàrúra òun lélẹ̀ wọ́n pòváìdì ó kọ fúnkú ní àyẹn kò fi mọ́dàrú because wọ́n bá ti mọ́ nílẹ̀ ó nísìn báyìí ní dédé dáwọn àti mọ̀ nílẹ̀ àbú sọ́ọ̀lì tó ń gbà dìtọ̀ àbú rẹ̀ rọ tí a mọ̀ sí lo sọ̀rí pé pé kọ lò àbú sọ́ọ̀lì tó ń gbà ní ìṣòro ọlọ́dẹ fún àbá sí yìí tẹ́lẹ̀ yìí òun kì í ṣe síkọ́ àbí tọ̀nà bá bá rí bò láti mọ àbú sọ́ọ̀lì tó jẹ́ so irú òun sọ fún kó tẹ̀lé oh, e. ó yẹ̀sẹ̀ wà lọ́lẹ̀ wá tẹ́rùjúmọ́ rẹ̀ pé kí ni wọ́n wá sọ̀rọ̀ pa tó àìmọ́mù eléyìí ó ti jẹ́ káwọn èèyàn pé hadisi tó jẹ́ bọ̀rẹ́ wọn pè sọ̀rẹ́ wọn pè tó jẹ́ sọ̀rẹ́ ẹ̀bà a good example. hadisi làánà lọ́rù zá irọ́ tó kò pé ọlọ́run ọba ó láàánà àwọn obìnrin tẹ́ máa ń fi títì wà sáré tẹ́ẹ̀bá wò hadith náà ìsinájẹ̀ Abu Salih àní Ibn Abbas ẹ̀yìn kìí ṣe kálbí o lọ́dọ̀ sọ́lọ́ so now gbéyàn bá gbé tí ìmọ̀ta ẹ̀gbà sí àgbẹ̀gbẹ̀ Abu Salih Ibn Abbas ti sọ fún ìbájá àbáta kò lágbára tó bá ṣe lámìyẹ́símá Ibn Abbas kí máa tẹ̀ hadith ní báyìí ẹlẹ́ǹtẹ̀tọ̀ fárakọ̀tọ̀ ló wọ́n ṣe tẹ̀lé tọ́ bọ́ tí mo bá lọ lè gbé sí pé àbú sọ́ọ́lì ìdàtúwánì ni màá ní sọ̀rọ̀ màá ní sọ̀rọ̀ tọ́ àmì ìjọ hàn ní pé àbú sọ́ọ́lì ìtẹ́lẹ̀ làbá mọ̀ wà ní tó irú àlàfáà wà lókùnrin náà ìmọ̀ mùsùlùmí ni ló wà fún mi pé kọ́dà dìfà àkó kàzá àfọmọ àbúzọ ọdún mọ́kọ́ ọdún mọ́kọ́ yàtọ̀ fún gbọ́dọ̀ mọ́ sáà ó tó rọ́lù wọ́n ọ̀pọ̀lọ̀ fi ṣe léyìn wá sí ìwọ̀n àpàdà wá pé àmúṣọ àmọ́ ẹni tí ẹ̀sìtọ̀ fi ṣẹ̀ṣẹ̀ wá wo tí wọ́n tán padà. so قال الحق ايه يا رجل قال الحافظ ابن عجب رحمه الله isnadu ta àti rí bí muhammad bin marwan yìí anìlkalbi anàdé sọ́ọ́lé anìlàbá ó ní hazi ní sílẹ̀sì látò lẹ́kàrìdì látílẹ̀sì látò záhàrì ìbọn pẹ̀kà ní sílẹ̀ látò záhàrì sẹ́mọ̀ ìsìnà sílẹ̀ látò záhàrì èwo ní sílẹ̀ látò záhàrì ó ní malik annafi anibnu umar wọ́n látò sílẹ̀ látò záhàrì that is sílsílà tuntun àgódé sílsílà àgódé sílsílà ìgbẹ́ yẹn bá ti rí èèyàn máa ń dì máa ní èèyàn wákàtí tọ́ ilé ìwà kọ́bù sílsílà tó lè kẹ́rì ẹ́ àwọn òkúrọ́ ni wọ́n láì rẹ̀ òkúrọ́ àgbà ó yẹ àwọn òkúrọ́ oon fon sẹ́ba àwọn àgbàgbà tó sílsílà tó lè kẹ́rì ìyẹn jẹ́ sílsílà tó الذهب نعم مثاله example hadithi tó jẹ́ dọ̀ẹ́ ما أخرجه الترمذي من طريق حكيم الأقرب عن أبي تميمة عن أبي تميمة الهجيمي عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال من أتى آحدا أو مرأة في زبرها أو كاهنا فقد كفر بما أنزل على محمد فحديث yìí ẹ jẹ́ ká lọ sí Tirmidhi gàgà káwọ ìsinádẹ̀ kádẹ̀wò tó wà ń bẹ̀ hmm? kátọ́ wá sí káàsì kọ́mẹ́ǹtì ẹkàn tẹ́ fàpàdé káfàrà bí ma ń zìlà alam yóò gbé ẹni tí ìjọba lè wá wá ẹkàn tẹ́ ń zìlà Muhammad ok mú bọ̀ mú bọ̀ ẹ̀dí ẹ̀rí sunan Tirmidhi ọ̀yá So, Imam Tirmidhi hadith 135, are you? So, now, oh yeah. Adafana Bundar, Tani Bundar. By now, I got my Bundar. Bundar yìí ní ṣe bó ṣe jáfà fún Tirmidhi ló jáfà fún Imam Bukhari, ló jáfà fún Muslim. Ó ní Muhammad bin Bashar. Hmm? Muhammad bin Bundar tálẹ́ni tó wà ní lẹ́bù rẹ̀ tí wọ́n jọ jẹ́ rọ̀ tán jọ wà ń bá sọ̀rọ̀ tó sì pé ọdún kan náà wọ́n jọ fún wọ́n jọ fi gbágbégbá ni. Hmm? lẹ́yìn bondaro alẹ́ ní báńkì ní Muhammad bin al Abu Musa al-Anali Muhammad bin al-Musanna eléyìí jẹ́ Muhammad bin Bashar hmm? bondaro jẹ́ Muhammad bin Bashar sọ̀rọ̀.

nàlùbẹ̀ àzàmì so àìmọ́ lè kó omi tí òun wá tó bá rẹ̀ ṣe ọwájú orin fún ẹgbẹ̀ pé kó ló ṣojú orin fún òní pé nígbà tí òṣìṣẹ́ lè kú ní ńkọ ó fi every time tó bá fẹ́ ka hadith àwọn ẹ̀kẹ́ ká lórí tíra rẹ̀ wá pẹ̀lú tó wáyé ká lè fẹ́ wá sọ̀rọ̀ òṣèlú tí ìjà yóò máa ní kọlọ́bí kankan pé sọ̀rọ̀ hmm? ní màgbéjìlá sọ̀rọ̀ òní nàbíkì àzàmì rẹ̀ ẹni tó bá ní zùmánà pé dàbí ó ní àárẹ̀ tó pẹ́ pẹ̀lú ẹ̀ olúwa dàgbò kó sí kọ́dà pẹ̀pá wẹ̀rẹ̀ àárẹ̀ bàbàrà lọ Abu Musa al-Anazi al zamin Muhammad bin Sana ìyẹn Muhammad bin Shah Muhammad al làá méjèèjì èèyàn á jẹ́ bondar káfíń bondar lédè wọn bondar mi ni ẹni tó ṣe pé káfíń ẹni tá a ní kó tó treasurer àbẹ tó ń jẹ́ iná fi pé bẹ́ẹ̀ ti pé hebrew rẹ̀ lágbára pé hadith tó bá fi fi lọ́pọ̀lọ́ yóò ṣe èyí bùndáp hadith wọn pè wọn lábẹ́ mi bùndáp lédè wọn lákọ̀gbọ̀ ẹ̀ bùndáp. Hmm? so ìmáàmù tẹ́lẹ̀mì ti sọ pé ìsinádù yìí pé gbogbo wa fún wa àdásánà bùndáp na kọ́lá àdásánà yahya abunu sa'id yahya abunu sa'id jẹ́ sáyẹn dáàmù Said Al-Qattan àfáàlú hmm? wo lòun dáàmù Said Al-Qattan náà Basra Basra ẹ gbàgbọ́ dáàmù náà Basra lòun náà so àdìsá tó ní tọ̀wọ́n pé yàmù Said ni àtàwọn ọmọ màdìlá méjì jọ gbà wá papọ̀ lọ́lọ́ ní wọ̀ndàrú kí gbà wá lọ́dọ̀ àwọn méjèèjì tàbí ọmọ màdì náà àfa Basra lòun náà in fact àwọn méjì náà làáfà gbà ní basrọ ẹni lẹ́gbọ́ àwọn tán jẹ́ àáfà fún ìmọ̀ mamadu nàbàlì bọ̀dáàrù náà ẹgbẹ́ ìmọ̀ mamadu nàbàlì ọ̀gá àwọn àáfà gbà èyí tí wọ́n tẹ̀ka mú ìmọ̀ àdìsí yó jẹ́rù wáta àdìsí náà elálù náà rẹ́gúlà náà àwọn méjì náà yà kó sẹ́lẹ̀ ọ̀tọ́ àti àbúrò àbúrò màdì àwọn méjì náà wọ́n àbẹ́jì náà jáfà fún yàgbọ́n mọ̀rin àwọn làpá àwọn gangan náà bẹ̀rẹ̀ kàfíṣù ká máa wá lè jáde ẹgbọ́n àwọn làwọn bẹ̀rẹ̀ fún wọn pé ọya ẹwájú ẹ ẹwájú ẹ àwọn náà wá gbà lọ́wọ́ ẹnìkan ni báyìí ti wá wọn á jọ ṣí ẹ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù abúlé hajjáàjì tó ń hẹn òun làpá àwọn méjèèjì tọ̀ṣọ́bà ni òun wà ní kọ́sí kàfíṣù bàrẹ̀ jáde lẹ́bù tiẹ̀ ìgbà tó fi tọ́rọ̀ tiwọn ìmọ̀ yẹn gbòó àwọn tó mọ̀ nǹkan tí ṣó bọ́ mọ̀ àmọ́ àwọn ìrìn wá dìbẹ́lọ́pẹ̀ àwọn wá nílò àwọn ọmọ ọmọ ọmọ àtàrí kò wá gbà lọ́wọ́ ya bin Said al-Qattan àti Abdulrahman olùmọ̀lẹ́ ìmọ̀pọ̀ ògbè pọ̀ hmm? ìbẹ̀rù ọlọ́run bá pọ̀ wọ́n ti jẹ́rìí wọ́n sáà nílò àwọn ti bẹ̀rù ọlọ́run bá ṣe mo fẹ́ ṣe é báwa bá fi ìlú torí ní ti ìwò dáwà láàrin fi jẹ́rọ wátà ní wọ́n kẹ̀kẹ́ ti kọ́ kalẹ̀ tán tàbí àwọn ilé yìí wádìí àwọn tó ń ti bẹ́ òun ti bẹ́ à èdè nǹkan kékeré jẹ́rọ wátà dé lò ìgbà táwọn èèyàn máa wò ẹ́ tí kì í bá ti tuntun pé èèyàn fẹ́ sọ ẹ́ kì í ṣe nǹkan tí èèyàn fẹ́ fi máa lọ lè wádìí èèyàn fún kẹ́ni. a máa rí pé àwọn bẹ́ẹ̀ bá wádìí ilé yìí ẹ̀sìn ó dà ó tún máa ń rún òórùn wọ́n ní oúnjẹ oníṣẹ́ oníṣẹ́ ìgbà bìdá ọdún ti pé ọ̀rẹ́ di kò sáà nígbà dídì kankan wà rí kò sí ìsìnà dùn mọ́ wọ́n ní ọgbẹ́ dákìrín tó gbogbo tó kò lè sọ kò tó bá fi sáré kò sáà lè wọnú síra rọ́ọ̀dù tètè fún níwọ̀n bá ọtíkọ̀ ọgbẹ́ náà ọgbẹ́ wájẹ ọgbẹ́ wájẹ kó hùn ìyẹn àṣejù pé lẹ́yìn ìgbà tí gbogbo kan ti parí tán tí wọn náà sàbẹ̀ ń já sílẹ̀ ni ìwọ̀n bá ní àlàáfù ní wípé èèyàn kì í fi áìbù mùsùlùmí jáde dọ̀rú hájà ní òun bá bọ̀ sí ìbà yín kọ́ gẹ́gẹ́ bí wọ́n sọ fún ìrìnbí nìsín lẹ́yìn ọ̀bá tó bá fẹ́ fẹ́ ọmọ mi àbí kí wọ́n ní ẹ máa lọ lè wádìí rẹ̀ kàtí bẹ́ẹ̀ ti ṣe ìgbà náà náà náà mo fẹ́ wádìí gba àwọn ọkùnrin dára níbi lé ní prófáìlì mọ̀ sódà tọ́ba tẹ́ yọjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìmọ̀ ọmọ tó kálukú kó sí ẹgbọ́ tó <laughs> àmọ́ tó gbé kùtì mo ní á ah, mi ò wádìí ẹ̀tẹ́lẹ̀ àmọ́ ah, ní sí ń gbà mọ́ bẹ́ẹ̀ náà nílé náà ṣe rí it's over very simple láti gbọ́yé èmi ò máa ń táwọn yẹn dàrú lẹ́wọ̀ ẹ́ nísìnyí gẹ́gẹ́ bí sọmọdé fáwọn èèyàn kó rọrùn àti máa lífù láìpù detective ẹ̀kọ́ detective fúnra ẹ̀gbọ́n ò lè lu láìpù ẹ̀kọ́ lu family rẹ̀ kì í ṣe láìpù yẹn lè máa lò ó gbogbo ìgbà because láìpù yẹn is based on suspicion ẹni tó bá jẹ́ pé gbogbo gbọ́dọ̀ trust anybody so kéèyàn náà wá bí ìdìbò gbogbo sí gbogbo ẹgbẹ́ náà máa sọ yóò ti lọ lára rẹ̀ ẹ́ so nídìí ló wà fún táwọn fi ṣe nídìí ló wà fún táwọn fi ṣe àmọ́ yìí kò ti bẹ́ àbúrábọ̀ mahadi rahima ọlá ẹnìkan wá bá ní ìgbàgbé ọkọ̀ tó wà ní tọ́pẹ́sẹ̀ yẹn bá dé ẹ máa ń ka àdìsí ẹni ẹni tó jọmọ́ tí ó rẹ̀ yìí ẹ ń ka àdìsí ẹni yẹn fún pé lágbájá fún báyìí ọwá dìgbà kan tẹ́ni ẹbá jẹ́ kọ̀ọ̀kà ní ìdẹ̀gbọ́n wọn ẹ́ pé ìpínlẹ̀ pé o ti ṣe ìlú ẹ̀ pàṣẹ mọ̀rọ̀ pé bá fẹ́kọ̀ ni bọ̀rọ̀ mọ́ bára ti rí àwọn ọ̀gá tó ṣe pé ètò fẹ́kọ̀ ẹ lè gbà á sẹ́ńtì ìfẹ́nu ṣe kò fẹ́nu ṣe ọ̀nà táwọn ọmọ bímọ pé yẹn jẹ́ fẹ́kọ̀ kọjá pé wọ́n rí yẹn nìkan wọ́n tún máa ń jọ àdísì wọn ibẹ̀ ní ti mú kọ̀ọ̀dún àti lábẹ́yà sọ̀rọ̀ ìmúwà padà wá rí pé à òun ìwà àìrọ́ ó ìpé view tí mo ní balẹ̀ tẹ́lẹ̀ kò sí pé yóò wá tàpá so kò ní láti rí ma ó lè fi sábú àwọn àhádì tẹ̀ tó kọ́ máa pẹ̀lú à ah, àná kí wá sí bóyá ó pè ní ìyẹn bú nìkan ó lè fi wọ́n àbẹ́ nìyẹn ìyẹn rí nìkan ó bá dọ́kítù rẹ̀ òṣè nítorí kó ṣe mistake rẹ̀ ṣe mistake rẹ̀ ṣe mistake rẹ̀ dàbọ̀ tó ẹni tó jọmọ kí rẹ̀ lójú pé ó ní kó má kàdí jẹ̀ má kàdí jẹ̀ nígbà ó padà tó wá tún wá ó ti di nílùú tẹ́lẹ̀ síkọ̀ ni ó tún padà yẹ kán já ó tún padà yẹ kán tó pè ní síkọ̀ padà ìwó ní náà lọ ó lóun wò ó pé lẹ́gbàá tó lọ sọ́lọ̀ òun wò fún ara láàrin òun àtọ́lọ́ pé ẹni yìí tó bá di já sí àmọ́ tó bá gbá òun mú pé yá Abdulrahman ó sọ fọlọ́ pé ọlọ́run bá ń bi Abdulrahman ló máa dé lima lima afọ́tọ̀ àdáàlà sí i kí ni tó fi sọ pé mi ì ṣe mi ì ṣe èèyàn rẹ ìṣẹ̀lẹ̀ sí ó lóun wò fún tọ́lọ̀ bá mi wò ní àtàtọ̀ wọn èyí ló sọ kí ló ṣe ní ìṣẹ̀lẹ̀ rẹ ìtumọ̀ ní pé àwọn tó máa ṣẹ́kẹ̀ pé àṣẹ́kẹ̀ ló mọ̀ fẹ́ wọlé ìgbọ́n sáà pé yóò sọ bọ́lọ̀ bá ti dá wa ní pé bí wọ́n bá ṣe ọ̀ ẹ́ gbogbo mọ́tò wọn báwọn adájọ́ pé wọ́n ní kíní kan lẹ́tọ́rọ̀ sí tó bá ti pé tẹ́lẹ̀ sense of justice ẹ sọ pé kí n fọ minimum minimum ẹ̀wọ̀n ọdún mẹ́ta tí a pé kó òfin náà ọdún mẹ́wàá lè wà bẹ́ ẹgbẹ́ ọdún mẹ́wàá náà ní ọba òfin nínú náà ẹ́ bíbí wọ́n ti sáà kó omi òfin ní àrí ọ̀pọ̀ bẹ̀ mẹ́ta ní justice ọwà jẹ méje kó gbogbo yàrá tí ó sì gbófin náà lọ so àwọn máa ń ìmọ̀ iṣẹ́ kẹta òun ló wù òpin tó bá dùn jà òkè yá máa pé pé ọlọ́run bá ń dún lágbájá òkúlé tó sọ pé mi ì ṣe fẹ́ kọ́ọ̀bù tó fi ní mi ì ṣe ábílù tí fi ń sọ báwọn èèyàn wípé báyà jọ ní ilé ìfẹ́mi ní ó lóun wù pé òun ò ní ní áńsà tó mò ń sọ tó mì pé gbogbo nǹkan táwọn ń ṣe wo làwọn ti pì sí áńsà fún pé ọlọ́run tó ó sì rán sẹ́wọ́n sí. ṣé ká fún wa fi wọlé lórí ìgbà òṣèlú ta. àwọn fẹ́ protect ẹ̀sìn ni wọ́n náà bí bàbá àti ṣe ń gbẹ ìtàn níta náà wà á rí ha ká họ họ báyà náà rí nǹkan lẹ́ àbá họ bú. Hmm? ahọ́ bú tọ́ tó àfáàgbà ìsìnàdì yìí ó ní yàgùn sẹ́lẹ̀ kọ̀tọ́ nínú àtàbọ̀rọ̀ mọ́ wọ́n bá gbọ́n kalẹ̀ ó di àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní bọ̀dàgbà wọn bá gbọ́n hasan alami òun náà afárá sọ lòun hmm, bọ̀t òun ò tó àwọn hmm, lẹ́gùn tiẹ̀ jàlálà rẹ̀ ìmọ̀ rẹ̀ pépọ̀ rẹ̀ tó lẹ́gùn àwọn méjì kàdá pẹ̀lú bá gbọ́n hasan náà kọ́ọ̀lù àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí sọ pé. حدثنا حماد بن سلمة نعم حماد بن سلمة نلم تينا يتصون أتوك حماد كا وني حماد بن زيد حماد بن زيد أتى حماد بن سلمة أتى حماد بن زيد أفاق صنع العميج فأما طوى نلم àwọn ṣọ́ọ́bà tọ̀fí ìfòsàn pé yàbùsọ̀ ìwọ̀kọ̀tán afọ́bùn mahdi lẹ́ ṣọ́ọ́bà làfáà tí wọ́n so lẹ́bù ṣọ́ọ́bà náà ni ahmadu musalama amadu fèdùà gbogbo àwọn yìí ẹ̀ lẹ́gbọ́ àwọn àfa àfa àwọn ìmáàmù amadu abalẹ̀ bọ̀ wọ́n bá wọn àmì ìwọ̀n bá wọn torí rẹ̀ ìmáàmù amadu bá yá bùsọ̀ kọ̀tọ́ ọba abrahamu mahadi ṣùgbọ́n kò bá hamad ẹ̀ bọ́nù zayn kò sì bá hamad bọ́nù salama àwọn wọ̀nyí nífẹ̀ẹ́ wò lẹ́gbọ́ àwọn sùfìànù sáwọ́rì ni hmm? lẹ́gbọ́ àwọn kẹ́ni báwo ni lẹ́bù olóhùn ni sùfẹ́ràn sọ́wọ́rí wà sí Imam Ahmad fún àmà hmm? yóò wà sí lẹ́bù àáfà àáfà ní sùfẹ́ràn sọ́wọ́rí Imam Ahmad ló bá sùfẹ́ràn sọ́wọ́rí láyé bẹ́bá ẹ̀lẹ́ rẹ̀ ní àbí bẹ́bá ní ládẹ́ ẹ̀sìn kẹkẹ láyé àdáṣà ní sùfẹ́ràn sọ́wọ́rí ẹ̀dá náà ni ẹni tó fẹ́ parọ́ ǹgan kò tó má kò yẹ kó parọ́ rọ̀ torí àwọn tí nǹkan sàdáṣà ní sùn so ṣùgbọ́n Imam Ahmad bá Sufyan ibn Uyayna àmọ́ kò bá sáwọ́lì torí sùfìyàn ń kéré díẹ̀ táwọn ilé ẹ́ so kò bá sùfìyàn sáwọ́lì ṣùgbọ́n bá sùfìyàn bọ́nà òye ìnà tọ́ Imam Ahmad Ambal wá sọ fúnra ara rẹ̀ ó wù kóun bá ìkọ́ sí pé gbọ́ kò bá láyé ni à ń sọ ò èèyàn lè báyàn láyé kó pé ńgbà tó bá fi ṣe rẹ́hìlà wọn ló ti kú ìkọ́sọ owó ni wọ́n fi ń ṣe ẹ̀wọ̀n tí mi náà wọ́n sọ ní kí wọ́n ní àfáà kan láyé nísìnyí báyìí náà sọ pé àwọn ìsákàlọ̀ ọwọ́ ènìyàn àfihàn ọ̀la wọ́n sì wà ní ìsára àwọn ìsákàlọ̀ ọwọ́ ènìyàn ti máa gbá aláà àwọn ìsákàlọ̀ ènìyàn kọ́lọ̀ tẹ̀sí ọ̀rọ̀ fún mi ìwé náà tẹ̀ kí n kẹ́ rí wọn ẹ́ Abu Nasir àfihàn ọ̀la wọ́n sọ pé àwọn sọ̀rọ̀ níbi àjẹ́ tàbí jọ́wọ́ wọn sọ pé àwọn tí ń bẹ lọ́wọ́ pé káwọ́ ìsákàlọ̀ owó ní tó kú káwọn rí wọ́n tẹ̀lé lọ rí wọ́n rí wọ́n travel tán travel yẹn wọ́n lọ sí kọ́tọ́ wọ́n mí so ọlọ́kùnrin sàlékún orí wọn. so now imam ahmad ambali náà bá wọ́n pé ọ̀rọ̀ age ni ó bá ahmad musalam at age àmọ́ kò sówó baghdad ni imam ahmad wa basra làwọn àfẹ́ ilé yìí wa ọmọ ọdún mélòó sì ni yóò ṣẹ̀ṣẹ̀ máa sáwó jọ ni kó tó ṣe ẹ́ ló fi wá sọ pé fatanil hamadan hamadu méjèèjì bọ́mọ mi lọ́wọ́ that is hamadu bọ́nù zaid àti hamadu bọ́nù salama ẹ́ eh? fa abdalani allahu bihima ismail abuna ulayya so àwọn méjì ìbọn mọ́ mi lọ́wọ́ ọlọ́run ọba wá fi ismail buna ulayya pààrọ̀ fún mi ismail buna ulayya náà jẹ́ àáfà bàfọ́ sáàbà ń ta àwọn oní hadithi bá sọ làwọn abáláàdìsí pọ̀ sí jù bá sọ àlàdìsí làwọn abáláàdìsí pọ̀ sí jù àyìn sọ pé àwọn sàhábà o sọ̀rọ̀ nígbà tó bá ti mọ di lẹ́gbù bí irú àwọn tábẹ̀ tàbẹ̀yìn àwọn básọ̀rọ̀ ni àwọn fúnni àti ìsìnkọ́ so ó ní Ahmadu bin Zayd àti Ahmadu bin Salama ọba ọmọ mi lọ ọlọ́run ọba wa fi Ismail bùnà ọ̀láyà òfin fún mi so wọn náà bá Ismail bùnà ọ̀láyà ọ̀láyà yẹn kọ̀ ya rẹ̀ ni Ismail bùnà Ibrahim bùnà Miksam al-Asadi ni ọ̀láyà ni ọkọ̀ ìyá ẹ̀ tọ́ so hamadu bọ́nù salama àti hamadu bọ́nù zaidi hamadu bọ́nù zaidi òun lọ́lá ó sì tóbi ju hamadu bọ́nù salama lọ hamadu làwọn èjì náà ṣùgbọ́n tẹ́wàá wá rókọ wọn ó kọ wọn tó parí kò wá gbé ọlá wọn ọ̀kan bẹ tó ń jẹ́ hamadu bónú zaid bónú dirham ọ̀kan bẹ tó ń jẹ́ hamadu bónú sálámà bónú dinar tọ̀sá pé bá fi dinar àti diramu dinari ló nípa ju dirham lọ ṣùgbọ́n hamadu bónú zaid tó ń lọ lájọ hamadu sá ọ̀run jẹ́ dirham so hamadu bónú zaid bónú dirham hamadu bónú sálámà bónú dinar tọ̀sá pé dinar ìtàgé jẹ́ diramu ti yàn ti dinar ìtàgé Okay, àwọn afa àwọn àwọn afa ńláńlá ni wọn atóbi púpọ̀ ọlọ́run tó sálẹ̀ kò rí wọn ó kà wá mọ̀ wọn. so ìsinádìí àwọn ni an hakim al-afron an abi salimata al-hujaini an abi hurairata an nabi sallallahu alaihi wasallam qala man ata ahidan aw imra'atan fi duburiha ẹni tí ó bá obìnrin tí ń ṣe hajj tó bá bá lò pọ̀ àwòrán àtàkùn ìgbódó ló dá àbóbìnrin lò pọ̀ látàbẹ̀rẹ̀ títẹ̀ tó kó wọ wájú ẹ̀yìn lọ́wọ́ àwòká yíná àbí ọlọ́lẹ̀ méjì ẹni tí jádá gbígba tó ń mú iṣẹ́ tí ń kílé bọ́ ọmọ bíi nǹkan pamọ́ sí tọ̀ pàkọ́jì káfàrà bí wọn ń dè Muhammad sallallahu alaihi wasallam ó ti ṣe kéèké ní ti tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ fún ànágbé ẹ má gbàgbé afáàfẹ́ fi hadithi tẹ̀ example dọ̀ífù àbí dọ̀ífù náà sí ṣùgbọ́n kọ́rọ̀ díẹ̀ lẹ̀ nǹkan mélòó ni wọ́n dákọ̀ nù hadithi nǹkan mẹ́ta irú àdídì mi náà bẹ̀ tó wá tí ò ní mẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú tó kàn wá láti pé mọ̀n àtà káhínà àrọ́fà ọ̀sọ̀dọ́kọ̀ ogun àyàkó pàpọ̀ káfà ló mọ̀ oúnjẹ alámọ̀ ìyẹn wọ́n sọ̀rọ̀ èyí tó ìkún dákọ̀ káàrínù nìkan tó dákọ̀ àrọ́fù nìkan àmì èyí tó pé anybody tó bá lóbi èyí ti higher report àbóbi ní ètò ìṣẹ́ nínú olóbi report láti dúgbúrò ẹ̀ ẹ̀rì mẹ́ta lójọ kọ̀ọ̀kan ìjẹ́ ìgbìmọ̀ dínkù àwọn oníhadìsì nù àwọn náà Ah, ah, eléyìí òjò ọ̀sán tó wá kó papọ̀ kí ìdájọ́ kan ni wọ́n ní ẹ̀kùn náà láti gbọ́ papọ̀ káfà ìgbọ́n sí alábùká àdíjà àdíjà àmọ́lùmọ̀ àdíjà mọ́sọ̀rẹ́ o ó lè máa pàtí àdíjì ìfẹ́ ìgbọ́n wá ti bẹ̀rẹ̀ kù mọ́ yóò sọ dìdàkúra ní o èyí tó kàdá pọ̀ mọ̀lá àtàkáhìnà àwọn afán fàṣọ̀dápọ̀ wíwọ̀n yẹ̀kú fàkùskáfà ẹ̀yẹ ọ̀dàdó kìí ṣe tọ̀rí tòrí bọ̀tọ̀ ikú yìí nìsìn tọ̀ríkù yìí nìsìn Wa alaikum salam. Naam.

ẹ wá gbọ́n tí imam sẹ́mi ṣe mú imam sẹ́mi ṣe pé la na'rifu hadha al-hadith illa min hadith hakim afro hadith àmọ́ níbòmí àfi níbi hadith hakim afro pé gbogbo ìsìláàmù tó bá òkú ní wá tó bá ọ̀dọ̀ hakim afro náà nígbà ní padà sí ní sàáyé pé ní sígbà tàbẹ́sọ nífẹ̀ẹ́ bí ìsìláàmù tó ń bọ̀ wá adákọ̀ bùndá adákọ̀ bùndá adakọ̀ yàmù sẹ́lẹ̀ kọ̀tọ́n adakọ̀ bàbá bin mahdi adakọ̀ bahari tó lábẹ́ náà kọ́ adakọ̀ amadu bin salama tó níbẹ̀ yẹn àwọn ẹni máa pọ̀ gbogbo wọn bó ti fẹ́ sẹ́sẹ̀ ọ̀dọ̀ hakim asam náà wọ́n gbà dé àbí tẹ̀mí máa dọ̀jẹ́ ní lọ́dọ̀ itu rẹ̀ náà pé òun nìkan ìtumọ̀ ẹ̀ ní pé tàfárọ̀ dàbí òun nìkan ló dá gbà wá ṣé lẹ́bù ẹni yìí tó irú ẹni tó le dárú àbí ìfìrí gbà wá tọ̀ sẹ́kùn sẹ́ra sọ́run báwọn ṣe àmọ́ òun ṣe ń ṣewé àdìsí ọ̀wà sọ̀hẹ́ kì í ṣe tó wáyà tí màlá àfọ̀rọ̀ kì í ṣe tó kò wà kòkò kì í ṣe fẹ́ràn fẹ́ràn ibẹ̀ tó máa àmọ́ àti nítorí ìpè ẹ̀ nìkan ìtumọ̀ ní àmọ́ wọn náà ta àbọ̀ fún àwọn kan yẹn wọ́n ti ní ìmọ̀ náà tàbí àtàkì ìdúgbò yà àmọ́ àti sọ̀rọ̀ ìpè nìkan tọ̀ wà iná ma ẹmọ́gbọ́ anábì tẹ̀míma àṣòjẹ́mi ẹwàgbọ́ tí wọ́n ń tẹ́ mi lọ wà iná ma pé kódà bá dìísì yìí bá wá sọ̀hí ó ti wọ́kọ́ sọ hadith ọwọ́ fẹ́ sọ fẹ́fẹ́ pé àwọn kọ́kọ́ mọ̀ pé tọ̀ sàfọ́dù ló ṣe àmọ́ kódà tó bá wá sọ̀hí wọ́n gbé tó e rí pé bó lo kúfúrò kúfúrò náà ní o wà iná ma máa inda ahli ilmi alàkàbìnrin ìtumọ̀ rẹ̀ ni pé kéèyàn fi mọ̀ pé wà àwọn nǹkan tán dápọ̀ yìí ó nípa gan-an lẹ́sẹ̀ a sì fẹ́ kí nǹkan nípa mẹ́rin tó ṣe ni kí ipa fẹ́ fún ní ìdájọ́ pé èfè rí ni ẹ́ tọ́ pé ó bà dídì ẹ̀ náà bó ṣe wá wá ẹ mọ̀ á gbọ́ ìmọ̀ bíríìmì ni wá fẹ́ sọ tó fà tó gbọdọ̀ láti fi gómìnì kú fúrò gan-an ní tẹ́tẹ́ ìtẹ́ sàpé ní sàdídì dákọ̀ pé mọ̀ ní àtàhà ìlọ àbí bẹ̀sáyì ẹ máa wo sẹ́ńkì àwọn ẹ̀hàdì ẹ máa fẹ́ kàn. ó ní tó lògbò lè tún ya alẹ́nàbí sallallahu alaihi wasallam tí bá dé sí ìwà lọ́dọ̀ àná ìṣọ̀sọ́lám tánàbí sọ wípé man ata ahidan fali yàtà sọ́dà bìdìnà ẹni tó bá mí ìṣẹ́ tó ṣe háìdọ̀ ó fi sọ́dà pẹ̀lú dìnnà kan àdéhùn náà bá ìyẹn náà ọ̀rọ̀ wà lórí fàláútánà ìtìyánù láàáhìdì kúfúrọ́ kàfàrà tó bá ní pé kéèyàn ní ìjẹ̀mí tí máa ṣe haidọ̀ kúfúrù bá ní wọ́n tí ó ní pé kàfàrà kèrè èdè kàfàrà pé ẹni ẹ̀ṣẹ̀ tó bá ti kàfàrà nù ó pé èjì tó jẹ́ mùsùlùmí náà ni ẹgbọ́ ẹ̀ ẹgbẹ́ tó bá ti pé tọ̀sán ṣe tó bá ṣe kàfàrà mùsùlùmí náà làá máa sọ pé kó ṣe kàfàrà so pé kó má gbé lórí ìtumọ̀ pé pàpọ̀ àwọn èèyàn tó lẹ́yìn ìgbà tó wá sọ tán yàrá gbọ́n sí tírìmì wá sọ wà bọ́ afa muhammadun hadal haditha min kíbal isnad sani muhammad al-imam al-bukhari afa rẹ̀ nù wà bọ́ afa muhammadun ismail imam bukhari gbà tí mo bí afa mi oríṣi ọ̀rẹ́ mi láti sinmi ní kíbal wa bọ́ afa محمد هذا الحديث Now, إذا كان هذا كذلك. So, now, تابعوا مدار مدار صفر يا ابن سلطان صفر برابو المهدي صفر باس بن اسد اني صفر احمد بن سلمة صفر حكيم الافرم صفر وهنا هنا هنا صفر هو تيجي امام بخاري جو عطا اسناد عليه ده عطا حكيم الافرم تفرد عليه يا ادي دي منكر امم ni ìsìlẹ̀mì tí wá fẹ́ fún wa láǹfààní wá ní wà ábù tẹ̀mí mẹ́tàlẹ̀ òjẹ́ ìní tó wà bí sinadu ismuhu tọ̀rí fúgbọ́n mọ̀jáde tọ̀ náà ẹjẹ́ ká wo hakim ẹkàfẹ́ hakim al-afro tẹ́bá ti tẹ ẹwà apá òlàmá mọ́ kàfẹ́ ká díẹ̀ kó wọ́n fi pẹ́ kẹfìrí bọ̀pọ̀ pé àdíjì ká pàtó ó bá gbà wá wọ́n pè ní munkar àgbẹ́gbẹ́ náà pé eré wà pàdé kí n sípa ṣe ìran sípọ̀ ẹniwẹ̀ lọ́bá ti ní àdíjì máa jẹ́ sípọ̀ àwọn oní àdíjì máa mẹ́rin pé àmádìjì yìí kọ́dà kó wà nù ìsinárù dọ̀ayé bò lòun tẹ́bá kọ́wọ̀ àkọ́lù ulama wọ́n sọ pé alibun madini sára kọ́ bá ṣe kọ́ yìí bá ṣe kọ́ yìí alibun madini sọ ń pa ẹni yìí tọ̀wọ́n wá fẹ́ sọ kọ́lá muhammadu osman muhammadu osman nàbí ṣẹ́ibà tó jọ mọ̀kí alúmọ̀ jírí sọ pé sàátù àlíyàn wọ́n bí alúmọ̀ ní àtúnṣe kọ́l tánà hakimun indana pẹ́kọ̀ tó ṣàkóso kọ́nù so now máa zálíkà tó ní sọ pé lánàá rí sáàtà àdé ìlàmì tọ̀rẹ́kì sọ wí ní ìdá àti wà náà sọ in this particular hadith láìláì ìrìnsẹ̀ kan agbára rẹ̀ kálù yóò ìrìnẹ́tì wa mà ní lẹ́yìn ìtẹ̀bá àwòkọ lẹ́gbà tó sọ nísàlẹ̀ wa kọ al-Bukhari Bukhari sọ pé láyò tá a bá wò fi hadithi hadithi lè ṣì tó gba ìmọ̀nà àtàkà ìnagiri láyò tá a bá ó sì kọ́ló dàgbà ẹnìkẹ́kọ̀ọ́ sọ̀pọ̀tẹ̀ agbára rẹ̀ kálù hadithi dọ̀ìfù ni ẹ̀ wà lánàárí fúlé àbí tẹ̀lé àmọ́ pé polisi àwọn ọlọ́dà gbogbo rẹ̀ so gbogbo òun gbà pé this particular hadith is not sahih kọ́dà bí àti ìmọ̀ àbájá sí kan so now but ta ló wá fa tádì sí òfin wá sahih wọ́n lè máa fàámàrà wọn lọ ẹ́ àwọn ìrẹ̀kọ́ ah, àti ìmọ̀ àtúrọ̀mù ló ṣe kìíní ṣùgbọ́n tẹ́ bá wo ibi ìsàlẹ̀ yìí ẹ̀rì wọn kọ̀ kọ́ labna adish wa akimul afram yóò rọ́fù bí i hadal hadith wàlẹ́ ìsàlàhù bẹ́ẹ̀rù ha ìlànà ẹ̀sẹ̀ àkínlàbà ńlá pẹ̀lú àdébì kò dẹ̀ níbi àfijẹ́ nìkan lọ́rẹ̀ wá sóhun nìkan wá lè lárí ẹ̀rí wa ní bazaru wá gbé ìdájọ́ lélẹ̀ ìdá tí fi wá gbé ẹ̀sùn kan hakimun afra bazaru wá ní haddasa aniwo hamadun hamadun bọ́n sálámù gba hadith lọ́rọ̀ hakimun afra bí hadithi munkar tàbí ní munkaru kọ́dà bí àkíbùlà àtọ́rọ̀ bá jẹ́ ẹ̀tọ́ tọ́ náà ṣẹ́rí pẹ̀lú ilé títírìmì ti sọ yí gangan ẹgbọ́n mi títírìmì ti sọ yí gangan àti tí a bá fẹ́ lọ pẹ̀lú ìntí àdíìtù dọ̀ọ̀í ẹgbẹ́ afá àsìkò afá dòtóró mahun tọ̀hárà tá a bá fẹ́ lọ pẹ̀lú tí mo hajjá zọ ń pa rọ akímọ̀ afrọm nìkan lálẹ́ fi kí àdíìtù ìṣẹ̀ ìdáǹpù dọ̀ọ̀í torí pé ìgbà wọn látò pé akímọ̀ afrọm ló jẹ́ dọ̀ọ̀í but kò hàn akímọ̀ afrọm ló jẹ́ so itu ẹni pé ìyàtọ̀ tó wà mẹ́rin pé ìyàtọ̀ ní pé tá bá gbé e lórí pé hakim al-afọ́n bá jẹ́ ìjọ ìbájọ́ yìí ìtumọ̀ ẹni pé tá a bá rí ń di ìsinádùú bí nàkọ́ bọ̀rẹ̀ bùlápẹ̀ kéde ẹ̀sìn tán wínú kéde tí tírímì sí náà wínú tọ hmm? lẹ́yìn ìgbà tí tírímì sí sọ pé tọkàn pé láàyò ní hadith mistake ẹ̀ lélẹ̀ ẹ̀rùn gbàgbọ́n bí alẹ́kùnrin mọ̀dí ní ó ní pépà lọ́dọ̀ àwọn tòótọ́ mi fi wọ́n mà ń fi kọ́ ṣùgbọ́n pé kó ṣe kó wá sí pẹ̀lú àdìsí àárín èèyàn lè jólódù lọ́dọ̀ rẹ̀ pọ̀tó ikú ó ní irú nǹkan tó lè gbà lọ́rẹ̀ kẹ́yìn jólódù lọ́dọ̀ wa ní ìsìnlá kẹ́yìn wá sọ fún ọ kẹ́yìn tó wà ní irú ìkòròdú báyìí ẹ̀gbọ́n kọ́lá kẹ́yìn jólódù kan sọ pé ah, ẹ̀ kó o gbọ́n tó ṣẹlẹ̀ ní ẹni tó ṣẹlẹ̀ kó wá ní ẹ̀kọ́ ní ẹ̀gbọ́n kó ní wọ́n ti ọjà sábò kò ní ẹ́ láti gbà ó láti bí oṣù kan sẹ́yìn ó fẹ́ lọ. ìyàwó tó fà tó fi ọmọ ẹ̀ pé kọ́dà kẹ́ni ẹ̀jẹ̀ mọ́nà lọ. èmi ó kéré jù láàrin oṣù kan màá gba sábò kọjá lẹ́ẹ̀mẹrin màá gba rẹ̀ kọjá lọ fáráfá àwọn olè tí ì sí láti oṣù kan sí wọn mọ̀. ṣẹ́gbọ́n mi ìdúmọ̀ pé ìkọ̀yìn sọ pé bóyá ò mọ bóyá mi ìlú bẹ́ẹ̀ dápọ̀ lẹ́rù rẹ̀ pé ìwọ́n náà ló wá sọ wọ́n á rí owó ìmọ̀ àgbà bọ́ sí ìfúnmọ̀ ní pé ó lè sọ mí kí n gbà mílì agbára rẹ̀ ọ̀ka ẹ̀wọ́ ni wọ́n sọ pé sọ láyọ̀ bá sàlá dé ṣe lámì kọ̀rẹ́ kì lágbàáyà ìyẹn ló hàn mí títí mi sọ kìí ti bóyá ní ìjẹ́ bọ̀ ayé tó mi nígbà tí mi ṣùgbọ́n kò tọ̀ wà Abu Tamimah al-Hujaimi kí ló fàá ni pé Bukhari sọ pé wà Abu Tamimah al-Hujaimi la na'rifu lahu sama'an min Abi Hurairah ẹ́ Imam Bukhari gbé pé kò ní sàmọ́rọ̀ Abi Hurairah owó ó tó kútọ̀ àmá hakim náà láti sára ọ̀rá àdéjì ó dọ̀ì ṣùgbọ́n kí ló fà sí ìdòkó àwọn tọ̀hánà ọ̀bá kan fi gbé ni pé àwọn lọ síbi pé ìké tọ̀hájálù ṣe tó kó gbogbo ọ̀rọ̀ àwọn àfá àtàn sọ pa àṣírí afram jọ sọmárì ìjẹ́ níbi tẹ̀kírù ni pé ẹni yóò fi ìlíìnì fi ìlíìnì mi ní inú àṣájá sọ fi ìlíìnì ni àdìsẹ̀ nìkan wọn kọ̀ lílá ṣe fún ajá ṣàlàyé ẹ̀ kàwé tọ̀ ọ̀rọ̀ tí ìlú mi làwọn dúró ẹgbẹ́ tọ̀ lọ́yẹ̀ fún nínú ajá tọ̀ tó tó bá ìgbẹ́tọ̀ ìbá ni àti ìgbẹ́tọ̀ ìbùkan ló ìsìn náà jù kan tó ká fi tẹ̀ láàpù lọ́yẹ̀ ṣùgbọ́n gírí ní tẹ́ ká fi tẹ̀ láàpù ní ká fi tẹ̀ láàpù àdìsẹ̀ mú ta àmọ́ kò pé a mọ̀ in particular pé this particular hadith is not sahih àmọ́ kò sọ pé akim al-afram kì í ṣe sèpà èèyàn lè jẹ́ sèpà tó gbígbà hadith tó jẹ́gẹ́ wọn kà wá gẹ́gẹ́ bí ṣe yí pé al-Bazzar sọ pé haddatha anhu Ammar bin Salama bí hadith munkar pé hada hadith munkar àmọ́ ta ló dá wà lálẹ́ kò lè mọ́mọ́ àmọ́ this hadith is not sahih now so àwọn wá ní ثم قال الترمذي بلا إخراجه لا نعرف هذا الحديث إلا من حديث حكيم الأكرم عن أبي تميمة الهديمي عن أبي هريرة ثم قال وضعف محمد محمد يعني البخاري هذا الحديث من قبل إسناده قلت سؤال فهلي أبوه لأن في إسناده حكيما حكيما الأكرم فضعف هذا الحديث من قبل إسناده وقد ضعف العلماء no ìyẹn ọ̀kọ̀rẹ́tì dáadáa àwọn tó wà sápọ̀ rẹ̀ wà ṣùgbọ́n sórí hadithi in particular wọ́n dọ̀ afá rẹ̀ nítorí hadithi ẹ́ ó lè wá mọ̀tò kò tó wá gbàdí tó pọ̀ náà wá táàtò fi wọ́wọ́ yóò fẹ́ kó ṣe ń bò mí but a lè rí alígbọ́n màdínú tó sẹ́kọ̀ọ́ ẹ̀rí náà lè fi sẹ́kọ̀ọ́ ṣùgbọ́n káàkiri dọ̀ afá olùlàmọ́ wọn dọ̀ afá olùlàmọ́ láàdà ìhàyè hakim al-afran fara ilé jẹ́ sẹ́kọ̀ọ́ àmọ́ àwọn lọ́dọ̀ tí ìtawà lórí ẹ̀ fìtẹ́ ìbá jẹ́ píkọ̀ kò lè gba mọ́ńkàrù wa lóyìn ló sì tú píkọ̀ lè gba mọ́ńkàrù wa tó ìtumọ̀ ní aza hadithọ mọ̀ǹkà aza hadithọ láyò sábà wà lẹ́yìn hakimul afro àmọ́ pé hadith àfihàn aza mo jẹ́ dọ̀ àìbù olùmọ̀sọ̀rọ̀ wọn kò dọ́kọ̀ olùwọ̀n kọ̀kọ̀ kọ́lá ánú hafiz ibn hajar fi ṣàkíyèsí tàbí fíhì lẹ́yìn náà ẹ̀yìn náà pé kéèyàn rọ̀ àwọn fẹ́ fi wá ṣe ẹ̀záǹpù báyìí eléyìí ẹ̀zá ó pọ̀ jù báyìí mo sẹ̀sẹ̀ pé ẹni tí afẹ́lẹ̀ ma kò lè jẹ́ pẹ̀kọ́ ìṣàlá àdúgbà tó gbọ́lọ̀ nílẹ̀ ẹ̀sùn abẹ́rẹ̀ níbi ọkùnrin ìwáyà ti báyìí sallallahu ala muhammadin wa ala alihi wa alihi wa sallam fún àtìlánà ìṣẹ́dọ̀ ńlá